No, dear. Now, hold for teeth, they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection, take brush every day. The confirmed formula could help keep natural calcium inside our teeth. We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate. Because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Oh, oníṣẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ máa sùn ọ̀ṣẹ́ ní ọba. òṣìṣẹ́ jílá tó mẹ́fà o. ọ̀lẹ jílá tó méjìlá. òṣìṣẹ́ jílá tó mẹ́fà o. ọ̀lẹ. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúmọ́ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó o lórí Fresh FM tó kílẹ̀.

ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh ní pọ́ lẹ́rìn. kò sí. mo ní kí n déètì òní. wọ́n ní twenty five ó wá ní god god. mo ní god. mo wà mo wà rẹ́rìn. ọ̀dì twenty five payday ni ní àwọn ìpínlẹ̀ mi kan àti láwọn iléeṣẹ́ mi kan twenty five àti pé báyìí inú ẹlòmíì ó dùn hmm. twenty five tá a wí ọ̀dì twenty five tó wù ayé ẹlòmíì ọjà gàrà pé ta ni ẹ mọ ọ̀ràn ilé létí nísìnyí ta ta ń bẹ̀ nísìnyí tí wọ́n rán mi torí ẹni tí ń bọ̀ á sí wọn lówó ń bọ̀ wá bá a nulẹ̀. àbówó olóṣooṣù tí wọ́n ń san. àbówó mọ̀dámọ̀dá olóṣooṣù tí wọ́n ń dá padà tó ní ọ̀ndì hmm. twenty five ni mò ń kó bọ̀ <laughs> twenty five ló ti dé nísìnyí àdókòwé ah, ẹyin ọlọ́run jẹ́ ká ní ajé lọ́wọ́ o mọ̀ jẹ́ ká ní lọ́rùn o ìta hmm, abánilọ́rùn ni wọ́n ń pè ń gbèsè o ọ̀ndì hmm, twenty five ọjọ́ tòní ó péréte náà tó sùn eléyìí náà tí ó fi parí hmm. ọlọ́run elédùnmarè yóò jẹ́ kí ẹ̀mí wa ká tó lò já ká tó lo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ̀. ọjọ́ ìṣẹ́gun Tuesday gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀ àwọn ìwé mẹ́rin wọ́n tún bá wa wá láàárọ̀ tòní The Nation ọwá o Nigerian Tribune The Vanguard àti Punch láàárọ̀ yìí. kí ni ẹ̀ tó ní bẹ́ẹ̀ wádìí mo ti bẹ́ẹ̀ tú ìdí ìròyìn ẹ̀ <laughs> ìròyìn kí ni yín tí a padà kọ síbẹ̀ náà ni. tẹ́ròyìn pẹlẹbẹ yín ọ̀yá nso. o ti sọ pé kí n bọ̀ wá o pé o à ní dáná. èmi kọ́ ń bá a wà. tani mo mo ti bọ́ rí. bó o ṣe rí gan mo rí tán lágùn gímú ìròyìn tó bá ká ọ la lọ mọ́ lágùn gímú sí pé irú kí wọ́n sì wá gbé jáde. ẹ̀ ń tẹ̀ ń wà lójú òpó èmi làágùn mú. ẹ wo lórí èwo ń bẹ. àwọn òkúrò orí sì sábà làágùn ní gímú tẹlomi bá jámàlà ká làágùn ní gbogbo orí kò ní làágùn lọ́rùn orí gímú ni orí gímú mẹ́mọ́ ah, òkúrò òrò lélẹ̀. kò sí múra wo tẹ̀lé dansa kẹ kàròyìn yín mo ti bá ọ rí eh, àjọ tó ń ṣe kò kárí lílo eh, oògùn àti egbòogi gbogbo àtóúnjẹ tá à ń jẹ nílẹ̀ yìí NAFDAC mhm. wọ́n ní wọ́n ti bí bá pé wọ́n bá àná ẹ kí ni ìtumọ̀ ẹ̀ pé wọ́n bánu nǹkan wọ́n bánu ẹ o. bánu mm. bánu. Mm, pé wọ́n bánu ẹ o. ẹja ẹjẹ káwọn ọ̀gá òde kí wọ́n bá tu ọ̀gá akọ́mọ́ráfẹ́. eléèbó ọ̀la lélẹ́yìn ó wà. bánu bánu. yín fọpọlọ gbé. ẹ jẹ́ bánu náà. wọ́n ní wọ́n bánu. bí wàá fòfin dé nǹkan mọ̀mọ́ nù. ṣé ò ní bánu. ó fẹ́ jọ bẹ́ẹ̀ o. ṣé ò ní bánu. ah wọ́n ti bánu yín o wọ́n gbé NAFDAC ti bánu gbogbo àwọn nǹkan fònàgà tí máa ń wà ní ọ̀rá mọ́nbẹ́mọ́nbẹ́ sáṣẹ tí ẹ̀ mọ́ sáṣẹ tí ò pẹlẹbẹ àti inú ìgò kéékèèké á kó gbogbo àwọn nǹkan tajútajú tí mẹ́nu sáṣẹ́ẹ̀tì mhm. àti ìgò kéékèèké. àwọn ọtí líle nu o tí wọ́n rọ́ sínú wọ́n ní ọtí bá a nù mọ gbọ́ sọ pé tí n ta bá ń jẹ tí ọba sí mọ́ n ta yìí jẹ kọ́mọ́ àbúrò o àwọn ìyá ọ̀tọ̀ máa gbàgbọ́lé ní ìsìn ni ẹ bá ní bumajidu. ó ṣe ajá ọ̀rẹ́ lọ mọ gbogbo ẹ̀ báyìí mọ fúnra sí ọ. rárá àwọn tí màá lò àmọ́ pàdé wọn lẹjọ máa kọ ọmọ olùbọ ìbọlẹ tí màá pàdé. àmọ́ àṣà gbèrò gáràjì máa bọ bí gáràjì. ọlọ́kọ̀ ni wọn náà. rárá gáràjì wa tòsí ilé wa èmi ọ̀sán pa àwọn mọ́tò ní máa <laughs> lò èmi ọ̀sán pa àwọn ọlọ́kadà ní máa lò ọmọ ẹlòmíràn tí bá ń jí jáde lọ ṣiṣẹ́ ah. wọn aláwọn fi ń pò tútù rẹ̀ ah. <laughs> wọn aláwọn fi ń pa òtútù rẹ̀ ṣùgbọ́n nígbà àwọn ọ̀bàrí tinú ọ̀rá mọ́ni ṣe báyìí àbúrò ló kù o bóun ó ṣe àwọn aṣẹ́gun àwọn alábùrò tí ń bọ̀ alágbóolé káàkiri. Ah, ẹjọ mọ mójútó náà ni èmi kan nafdac. ó kọ́ wọn mọ̀ pé ń jọ́ ń gbà wà kéékèèké mm-hmm. kankan kankana kankana fonaga o ah, eh, mm, mm, mm. fiwọ kan. fiwọ kan àbí kúlò pé. fiwọ pé rẹ. ẹ fi pajú fi dọ́ọ̀tì ojú. ara àròyìn ni o ah. eh, kí nǹkan bẹ̀rẹ̀ ìròyìn ni mo kàn rí kinní ọ̀hún tí wọ́n ní NAFDAC mọ̀ tí mo fi dé. bẹ́ẹ̀ bá sì ròyìn yín ò ní kà lójó kọ́lá pẹ̀lú kí ni wọ́n tún gbé dé ìní báyìí <laughs> god day, God day, wàláì god day. ṣe é rí ọ̀rọ̀ ẹ̀mùké abíọ́lá tí hmm. abdulsalami sọ ní àná ó lé sí ni. Hmm. jamiu tí í ṣe ọmọkùnrin bàbá ti sọ wípé ìjọba abdulsalami ló pa bàbá òun ìta hmm. gbangba ìwé ìròyìn Vanguard ní ọkọ̀ ìròyìn sí. ọ̀dà. Mm -hmm ìròyìn kan rèé o láti ìpínlẹ̀ Ògùn wọ́n ní ńṣe ni àwọn kànáńkòrí àwọn kan wọ́n yabo ààfin kábíyèsí kan wọ́n sì gbẹ̀mí kábíyèsí àtàwọn mẹ́ta tí wọ́n jọ kólẹ̀kẹ̀ oyè sọ́rùn hmm. láàfin bàbá lẹ́yìn hmm. ọ̀rẹ́yìn wọ́n bá kaná lù wọ́n. Hmm. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ àwo ìròyìn lójú ìwé àkọ́kọ́ Vanguard fún tòórọ́ òní twenty twenty three máa ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ìlọ́bìlọ́kòkó ti bẹ̀rẹ̀ ọ̀ ìbòrí yọjú sí tòǹpolò nípínlẹ̀ Delta làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní múra àwọn méjì méjì ni wọ́n ń kùn yomuyomu pé àwọn aráalé yín méjèèjì kí wọ́n tún fẹ́ mọ̀ ọ́ dáná lé lórí o ìta gbangba Vanguard ni wọ́n kọ sí. Si ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè nàìjíríà Nigerian Bar Association wọ́n ti sọ ọ́ wípé àti àgbọ̀jẹ̀ onímọ̀ nípa òfin kan SAN tó fi kan àwọn agbẹjọ́rò mẹ́fà káì wọ́n fún ọ ní ìtanilójì nítorí pé ìdájọ́ wọn ọ̀ ń ta kóra wọn èyí ti jẹ́ o tí adìẹ ń jẹ fún ara wọn ilé ẹ̀kọ́ kan náà lẹ́sìn jọ lọ kí ló dé o. Hmm. èwo nu èwowó ọmọ fòwú di etí ni. sọ́ọ̀rì. Hmm. wọ́n ní aṣáṣá àwọn agbẹjọ́rò àti san bíi mélòó kan pé ẹjọ́ tí wọ́n bá ti gbé kalẹ̀ báyìí yóò máa takora wọn adéọ́ máa jẹ̀fọ́ ara wọn nínú ilé ẹjọ́ bẹ́ẹ̀ sì rí ilé ẹjọ́ kan náà ibi kan náà láti kẹ́kọ̀ọ́. bí ọ̀nà nù mhm. lórí ọ̀rọ̀ ikú tó pa jòjòló ẹ̀jẹ̀ ọ̀run ọmọdún márùn-ún láti pàṣẹ olùkọ́ tí wọ́n ní kọ́ ọmọ ọkọ̀ ní Kano wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kano ti gba ìwé àṣẹ ìṣiṣẹ́ láísẹ̀nsì àwọn private schools ní ìpínlẹ̀ Kano hmm. Ganduje sí ní wàláì òun ò ní ìrólẹ̀ méjì tóun ó fi buwọ́ lù ú pé kí wọ́n dájọ́ kú fún ẹnikẹ́ni tí a jẹ ìwà bàjẹ́hùn tó bá ṣe mọ́ ní orí. ìròyìn tó farapẹ́ náà rèé níwájú omi láti ìpínlẹ̀ Kano wọ́n ní àwọn ọ̀dọ́ tí inú bí lábẹ́ bọ́ọ̀dì wọ́n ní iléèwé ibi tí wọ́n ti pa ọmọ ọdún márùn-ún wọ́n ju iná sí ibẹ̀ ó sì jó kanlẹ̀. Hmm, hmm. lẹ́yìn ọ̀rẹ́yìn ìjọba àpapọ̀ nàìjíríà wọ́n ní láti pàṣẹ ilé ẹjọ́ ilé ẹjọ́ wọ́n ti fi àṣẹ síta kí wọ́n lọ rèé wá mọ̀mọ́ Diazeni Madueke mínísítà ètò epo bẹntiró ń jò ní kí wọ́n lọ gbé wọn wá jantoro hmm, ìròyìn yẹn pé ìta gbangba Vanguard ni wọ́n kọ sí. ọ̀dà ẹ má bínú mọ́ àní ẹ má bínú ẹ ní ìròyìn yìí bá dé o wọ́n ti sọ báyìí o fún ẹgbẹ́ òṣìṣẹ́ ọba wípé kí ni ọmọ bí i nínú àbí ẹ ló lè ojútọ̀wọ́ ẹ lè ojútọ̀wọ́ ẹ lẹ̀ ẹ tó ń pa kuru mọ́ hmm. ọ̀rọ̀ ẹ̀hónú tẹ̀lé fẹ́ fi síta ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o nítorí pé ìjọba ti ṣẹ́wé lè ná wípé wọ́n yọ owó ìrànwọ́ orí epo kó mẹ́ rárá o petrol subsidy wọn ò tí ì yọ báyìí mọ́ lákòókò yìí bákan náà gbogbo òwe ìròyìn ló sì gbé láàárọ̀ tòní. ẹgbẹ́ òṣìṣẹ́ ti dáhùn bówù yín ẹ yọ bówù yín ẹ mọ́ yọ <laughs> o rò mọ́ sọ̀kò mọ́ sọ̀kò èyí tó rò mú lọ yìí ṣe kó sọ jẹ ni àwa ó padà sídìí ìfẹ̀hónúhàn àfẹ̀hónúhàn yíkáyíká nàìjíríà tó rárí pé ìgbésẹ̀ tẹ́ ẹ sáré kéde pé ẹ ti kúrò lórí pé ẹ fẹ́ yọ òun òjé marina ọ̀fọ́gò sílẹ̀ kọ́mọ fẹsẹ̀ gúngò kẹsẹ̀ máṣẹ̀jẹ̀ ẹ̀tàn ni àmọ̀ pé ẹ fẹ́ lọ́gbọ́n ìjàpá ni abracadabra abracadabra all right nba náà wá dá ẹgbẹ́ àwọn amòfin lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ẹ ẹ bíjọba àpapọ̀ ṣe sọ̀rọ̀ yìí òṣèlú ti wọnú ẹ <laughs> nípalẹ̀mọ́ fún twenty twenty three mm-hmm. ló jẹ́ ọ̀sẹ̀ rí padà sílé lórí ẹ̀. okay okay now lágbo ti òṣèlú ẹ̀gbọ́n ìròyìn náà ti ọwá láti ìpínlẹ̀ èkìtì ayù ti sọ̀rọ̀ yọ̀chà ayù ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ó ní tá a bá sọ pé a fẹ́ dóòlà orílẹ̀-èdè nàìjíríà ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ náà kí wọ́n rọ́wọ́ jà wá láti ìpínlẹ̀ èkìtì ká gbàjọba kúrò lọ́wọ́ APC níbẹ̀ hàn kí PDP kó sì mọ́ tukọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ Èkìtì. àgbáríjọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan coalition ni wọ́n wọ́n yabo secretariat APC àti secretariat PDP ni wọ́n bá sọ fẹ́ gbé òṣèlú méjèèjì pé gúúsù nàìjíríà ní kẹ́ẹ̀ ti fọmọ oyè kalẹ̀ fúnpò ààrẹ gúúsù nàìjíríà ní kẹ́ẹ̀ ti fọmọ oyè kalẹ̀ fúnpò ààrẹ o ìròyìn yẹn pé ókè o ìta gbangba the punch ni wọ́n kọ sí. tẹ́ ẹ bá fẹ́ kí ìwà jẹgúdú jẹrá èé kí kó lọ sópin lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin náà lẹ́ ń fẹ́ kí nàìjíríà gòkè àgbà tá a bá yọwọ́ jẹ gódójẹra kú o ìwà àjẹkújẹ bámúbámú láyò àwọn ọmọ pé bí ń pọmọ ẹlòmíì nàìjíríà gòkè àgbà ní ló sọ ọmọ ẹnu ìwé ìròyìn láàárọ̀ tòní ní burkina faso hmm. àwọn ológun kéde pé àwọn ti jájọba gbà pàtì kódà pa wọ́n ti mú kàbọ̀rẹ̀ ẹni tí í ṣe ààrẹ wọn báyìí wọ́n ní ọwọ́ àwọn ti tẹ̀ ẹ́ o èé ti jẹ́ o ṣùgbọ́n ECOWAS wọ́n sọ wọ́n ní kò sí ntọ́jọ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ ntọ́jọ́ bá mọ́ bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Faransé náà sọ pé àti ẹ̀wà mọ́ èwo là wá àgbọ̀ ń bẹ̀ ní ìsìn báyìí tó pé gbogbo ẹ̀ iná ní ń kọlura wọn àwọn tó wà lákòóso ìjọba sọ pé mímí kan ò mí àwọn àwọn ológun làwọn ti jájọba gbà ní ilẹ̀ Faransé bá sọ fáwọn ọmọ olùpẹ ẹ wo ẹ wo ẹ mọ jáde ẹ sáfìdí mọ́nú ilé yín o bọ́rọ̀ bá ti rí báyìí. Ah, Ọlọ́run o tọ́ ọlọ́run ó ṣàánú wa nílẹ̀ adúláwọ̀ o ìbọn jájọba gbà ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni. ó ti di nǹkan náà. wọ́n ní bọ́sì ṣe kéde pé àwọn jájọba gbà náà ni wọ́n kéde àwọn gbẹ́sẹ̀ lé ìwé òfin àwọn suspend the constitution ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́. bí ṣe sábà wáyé nù bí a bá ti mú ìbọn lọ fi jájọba gbà òfin tẹ̀ lóhùn àwọn ń gbẹ́sẹ̀ lé odidi kiri. Mm, odidi kiri lọ́hùn ó dùn fún nǹkan jókòó. a ò ní rírú ẹ o. ojú ìwé kọkànlá ìwé ìròyìn punch láti rí ìròyìn àwọn ará abúlé kan ti họ pẹ̀lú ìròyìn tí abọ́ládé kà lẹ́ẹ̀kan nígbà tí eh, wọ́n pa ọba aláyé máàfin tí wọ́n sì sún gúrúgúrú tó ń ta àwọn ìjòyè mẹ́ta wọ́n ní àwọn aráàlú bá họ o ojú ìwé kọkànlá punch náà tún gbogbo ìwé ìròyìn tó tiẹ̀ jáde fún tòní wọ́n fi káńkó ni. èwo ló tún rí mẹ́ mo fẹ́ kí o mú kan sí i o fẹ́ yẹ mú kan sí i mo fẹ́ kí o mú kan sí i ká tó lọ ẹ̀ka polówó ọjà ọmọ etí ṣoṣù ká ah, wọ́n padà ru nǹkan wọn náà ni mm. kò sí ah, wàhálà. ẹlẹ́rù lè agbe lọ sọ ń wo ẹlẹ́rù lè agbe ó ní wọ́n padà ru nǹkan wọn. pé wọ́n padà ru nǹkan wa àwa oh. lajọ ní àwa lajọ ní àwa lajọ ní. tọ́rápíà ni o èèyàn wa dáadáa sí ni ìní yóò rù o <laughs> aṣòfin kan ti sọ̀rọ̀ ó ní àwọn mọ̀ dáwó nílànà tọrọ dá tọrọ dá mhm. tọrọ kí wọ́n tó gbà fáwọn ajínigbé káwọn tó rí ọba aláyé tí wọ́n jí gbé kí wọ́n tó rí ìgbà padà àwọn dá contribute owó láàrin ara àwọn ni o kó fáwọn àtìláwí ajínigbé punch lọ kọ. níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ti AFCON hmm. Eguavoen ọ̀pàpà fún un hmm. ó ní àti technical tó lánàá àti eh. tactical. Eh. Oni Tunisia wọ́n prove tactical technical superiority. again. yes. again. ẹ wí pé ẹ sọ pé ẹ sọ pé ẹ sọ pé. ọlọ́run ṣàánú ẹja lójú ọjà. ajá balẹ̀ ajá. ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. CMS tó ṣú yìí tó ti kọ́. Ó gbà yìí ẹ̀ gbọ́. Ọ̀pẹ̀sẹ̀ CMS. CMS torí ó lọ. Ọjọ́ di ọjọ́ fọ̀ ní. Ọ̀pẹ̀sẹ̀ CMS. Òfurufú ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ní. Ọ̀pẹ̀sẹ̀ CMS. Àwọn áńgẹ́lì àtúntà ayé ẹni kan. Wọ́n tún ti dé lákọ̀tàn bàbí ládùn yìí o. Ní First Beloved Evangelical Ministry number one CMS bus stop Ìyànà Church Ìwòròdú Ìbàdàn. Àkọ́kọ́ ọdún ẹ̀ lọ́dún twenty twenty two yóò wáyé o. Láti ọjọ́rú wednesday twenty six january títí wọ friday twenty eight january twenty twenty two láago mẹ́wàá alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lábẹ́ ìfòròyìn bàbá àti màmá wa prophet johnson àti pastor mrs victoria adiago jp prophet isikel ọ̀làdẹ̀jọ bàbá wa ti ń bọ̀ látẹ̀kọ́ rev dr iyo falade evangelist mrs àpèkí ọlámbọ̀wá kọrin ọkọ̀ ọ̀fẹ́ wà káàkiri àwọn orígun kọ̀ọ̀kan nílùú ìbàdàn ogun àrùn lọ́yọ̀ pàṣẹ ti àwọn ìtàn tí ọ̀bà kádàrá rẹ mu ogún ọ̀sẹ̀ ìdí ọjà pàtìpàtì lábẹ́ ìfòròyìn bàbá àti màmá wa prophet johnson àti pastor mrs victoria adiago jp ní christ beloved evangelical ministry number one cms bus stop ìyànà church ìwòròdú nìbàdàn telephone zero zero three four seven two five five eight five ìpàdé ńlá alágbára yìí. torí yín ni àlùbáríkà òní ẹ̀já wa kàn. àlùbáríkà masaja and fitness center gbogbo ẹ̀yin ará olómi ọlọ́nṣogo ọ̀rẹ́ méjì arẹmọ bẹ̀rẹ̀ bolúwàjí sanyo mọ̀lédé gbogbo ìbàdàn ẹ kú oríire o àwọn ẹ̀rọ tí yóò mọ tún omi ara yín àti ẹ̀jẹ̀ ara yín ṣe kẹ́mi ènìyàn bá lè tọ́jọ́ ẹ̀rọ tí ń fọ gbogbo ara ẹ̀rọ tí ń fọ ẹ̀jẹ̀ ẹ̀rọ tí ń fọ rárá dànù ẹ̀rọ tí ń gbé ní sáré láìkó lójú kan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àlùbáríkà ló wà circulatory body machine gym fitness machine muscle and body body massage machine lónírúurú ó pọ̀ ń bẹ̀ bàbíà gbogbo ẹ̀ ló wà níbẹ̀ o àlùbáríkà massager fitness center iléeṣẹ́ wọn ń bẹ ní alau latif shopping complex ìyànà sèw olómi academy nìbàdàn láti bíkíbi ẹ wọkọ̀ dé olómi ẹgbẹ́ ọ̀kadà tàbí ká ẹ wọ mọ́tò tó ń lọ sí ìyànà sèw ẹ béèrè alau latif shopping complex tàbí ká ẹ pè wọ́n sórí nọ́mbà wọn zero eight zero five six zero zero seven five nine seven àlùbáríkà massager and fitness center ibùdó ńlá láti mú kí jí pépé. Hello there, shopper. Do you need a one-stop shop for all your household shopping needs? Look no further, because Rejoice Place Supermarket and Rejoice Place Local Market is just for you. <laughs> yeah! For your assorted variety of straight from the farm, fresh and organic healthy food supply, Rejoice Place Local Market stocks up fresh produce weekly, and the Rejoice Place Supermarket offers you toiletries, wines, beverages, canned foods, and lots more than you can imagine, all in a serene and conducive environment, and the attendants are all smiles and jolly. Visitors at number 42 Liberty Road by Bola Ike bus stop, adjacent DB fueling station, Okado Ibadan. Telephone 0818 715 4256 or 0909 888 0153 and on social media at Rejoice Place Supermarket. oh boy na okada you carry yes ooo wetin happen to your car The mechanic wey dey our junction don spoil am e no get am at all why e con give una car to roadside mechanic shebi i don tell you say na service king make una dey trust with una car service king yes na service king service king eh. na di baba yes so service king na baba for auto fixing We go make you enjoy your car like new without wahala Them be expert for engine work and repair na diagnosis them go first do to sabi wetin be the problem for your car whether na mechanical or spare part fixing be electrical work na any brand of car them they do with them different different ogbonge machines even sef service king they do body work like spray painting and baking service king they plot thirty-six beside bevi high school college crescent okeado ibadan. Ibadan. Dem telephone na 091 3500 0384. Service King. Happy Moto, happy you. Bàbá jẹ́ ń rí tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o. Wábí dá. ọlọ́run tó sọ ibi di rẹ̀ fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní Tuesday àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá odò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and going to mention and butter fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080-3420-9106. Country Kitchen, so sweet. Lead City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. eternity. sílẹ̀kùn ọ́ ah, yẹ. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín hello ẹ̀gbọ́n mi báwo lára yín báyìí. o ṣé àbúrò wọn ti ń fò pẹ̀lú mustapho ibà mi ti lọ. mustapho ọkọ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ìhàpẹ̀sọ̀ seven two seven tó ti dé. Operation 727 Extraordinary Restoration. The wait is over. Operation 727 2022 edition holds this Tuesday, 25th January 2022 at Dela Event and Conference Center opposite Gbaremu Market, Eleyele Poly Road, Ibadan. Gbogbo òkólọ rẹ lọ́lọ́run Pastor Mrs. Ebolu Olúwaṣeyì Bákàrẹ̀ JP yóò mú padà bọ̀ sípò lọ́nà tó tayọ pẹ̀lú ìfàmì òróròyìn àwọn sàǹkùsàǹkù ránṣẹ́ Ọlọ́run tí ó pẹ̀lú màmá gbọ̀rọ̀ mi rò ní seven to seven Pastor Sam Ojo Authority Rev Edward Kẹ́hìndé Alabi Prophet Michael Fakilẹ̀ pásítọ̀ C.A. ọláyà pásítọ̀ dámilọ́lá karùn-ún àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórin ẹ̀mí bí olúwa lónìí bísí dáre pop prophetess gbogbo mi fún mi dáre melody evangelist bukola akẹ́ adéṣẹ́wẹlẹ̀ jésù prophetess bísí aláwíyé àlùkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aago méje alẹ́ ọjọ́ ṣẹ́gun yìí ní gbogbo wa yóò wọ aṣọ funfun pàdé arúgbó ọjọ́ tí yóò sọ̀kalẹ̀ sí délà event center níbi ọjà agbáremú lójú ọ̀nà márosẹ̀ ẹlẹ́yẹlé sí poli tí yóò wa host is pastor mrs ẹ̀bùn olúwa olúwa ṣèyí your restoration is certain Christ Jesus, be there. Be there. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún. Pasuma ń bọ̀ nínú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúnra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ rere tó ń bẹ́ńbẹ́ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. ajá balẹ̀ ajá balẹ̀. yes. ẹ jẹ́ kájọ ń so lágbo ìròyìn àjábalẹ̀ tí ìkànnì fresh nílùú ìbàdàn wọ́n sẹ̀yìn lọ́wọ́ láti bi ọ̀rọ̀ epo ti bẹtiróò ni o tẹnu ń kàn wípé wọ́n fẹ́ yọ owó ìrànwọ́ kúò lórí rẹ̀ ìjọba ti sọ̀rọ̀ báyìí o látẹnu ẹni tí í ṣe mínísítà fún ètò ìsúná wípé no petrol subsidy removal mm. for hmm. now kínú. Hmm. kò sí. no petrol subsidy àwọn ọ̀padà yọmọ o. ní báyìí náà o. for now lásìkò tá à ń sọ yìí. lásìkò tá à ń sọ yìí o. ok for now ló ah, létà lè tẹ̀lé. ọ̀gbọ́ Yorùbá dáadáa ni bí ẹ ṣe sọ èbó nǹkan nìtumọ̀ Yorùbá rẹ̀ tó bá ti ń gbọ́ for now hmm. ní báyìí náà ṣá ní báyìí náà kásìkò ṣá kásá pé àyọ ìtumọ̀ gan-an nù. Hmm, mínísítà fún ètò ìsúná lórílẹ̀‐èdè Nàìjíríà àti ètò ìdàgbàsókè Zainab Ahmed àti akẹgbẹ́ rẹ̀ ní iléeṣẹ́ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà Temipre Silva wọ́n ti sọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọn ò ní í ṣe kájúǹkájú kí wọ́n fi yọ owó ìrànwọ́ kúrò lórí epo bẹtiró lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn méjèèjì ni wọ́n ṣe àlàyé wípé bẹ́ẹ̀ bá sì wo inú àbẹ́ ètò ìsúná ọdún 2022 yìí ẹ wò wọ́n ti mọ̀ọ́mọ̀ bu owó ìrànwọ́ sórí epo síbẹ̀ ìtọ́já sí wípé owó ìrànwọ́ sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ subsidy sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ní ń jẹ́ báwọn nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ní àná òde yìí níbi ìjókòó kan ibẹ̀ náà ni a ti gbọ́ pé ẹni tí sààrẹ ilégbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan òun náà wà ń bẹ̀ àti àwọn ìkàn ìkàn nínú ilégbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà mínísítà fún ètò ìsúná Zainab Ahmed nígbà tó wọ́n mọ̀ gbé ọ̀rọ̀ tiẹ̀ kalẹ̀ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí gangan náà ẹ mọ̀ lè jàǹpàtà ẹ mọ̀ jà sa wuyewuye kankan ọ̀rọ̀ sọ́bsidì ò sí sọ́bsidì kankan wọ́n ti bu owó ìrànwọ́ sórí epo sínú àbá ètò ìsúná ọdún 2022 yìí àmọ́ kò ní kọjá inú oṣù kẹfà lẹ́yìn èèyàn èmi ò lè sọ pé nǹkan kankan ní tí yóò ṣẹlẹ̀ o nígbà tí ó mọ̀ ṣe àlàyé síwájú sí i ó ní àbá ètò ìsúná ọdún ti 2022 subsidy payment ó wà ńbẹ̀ láti oṣù kínní dé oṣù kẹfà ó léyìn ò já sí wípé láti oṣù keje ó ṣeéṣe kọ́mọ̀fẹ́ sí ọ̀rọ̀ sọ́bsidì kàkà mọ́ níbẹ̀ nígbà tó ná ọmọ sọtì ẹ̀ mbẹ̀ silva ó ní yóò pọn dandan pé káwọn tún lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà káwọn ọjọ́ fi kùn lukùn lórí ọ̀rọ̀ fuel subsidy ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òfin ni o ó ní ṣùgbọ́n ṣe é mọ̀ yìí pé a ti fi owó subsidy sínú àbẹ́tò sínú ọdún 2022 bí ọ̀bà kú òun bẹ́ẹ̀ àjòkò sọ ni bí ọba sì ní tí ọba wà bó ṣe wà àjòkó sọ náà ni táwọn asòfin wa tí wọ́n sì ṣe ń tọ́tọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn ṣé wọ́n nígbà tí ogun ó kó lùbì kan ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ bẹ̀ ìgbà tó gun òkó mọ́ ọ̀rọ̀ náà ni ó tẹ́lẹ̀ rẹ̀ ẹni tí wàá ṣe ààrẹ lẹ́gbọ̀n asòfin àgbà Alhaji Ahmed Lawan ó sọ̀rọ̀ ní tiẹ̀ náà ó ti kọ́kọ́ sọ wípé inú ìpàdé tá à ń bọ̀ yìí ó ní ẹ̀jẹ̀ ìran ilé tí o wípé mo ti lọ ṣe ìpàdé àkọ́kọ́ pẹ̀lú ààrẹ wa Muhammadu Buhari lórí pé àyọ̀wò rànwọ́ kú o àyọ̀wò rànwọ́ kú o lórí epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ wípé ó yẹ kí n wá sọ kinní kan fún yín wípé ààrẹ wa tẹ́ ẹ bá wò ó bí ṣe ń sọ̀rọ̀ ìṣesí ààrẹ wa ó fẹ́ láàánú ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà dáadáa pàápàá àwọn tó rí ń ta tí ọ̀rọ̀ wọ́ ọ̀họ́ rí ó ní ẹkọ́nọ́mì wa ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó ti ń gbéra sọ it is growing economy is growing bó ṣe kọ́ sínú òwe ìròyìn láàárọ̀ tó nínú ó ní bí nǹkan ó ṣe wá dá a sí i ọlọ́run ọba náà ní yọ̀ọ̀bà níyànjú rẹ̀ ìjọba sọ pé ní báyìí o àwọn ò tí ì yọ ọ̀rọ̀ owó ìrànwọ́ kù lórí epo bẹtiró finance minister ìní ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. lábẹ́ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ òṣìṣẹ́ ní omi yìí wàá ṣàn kó bojú ẹ̀yìn o hmm? èyí táwọn páwọn ó bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn nígboro ayé nàìjíríà wọn àwọn ò ní yí ọ̀rọ̀ àwọn padà àwọn ó sì padà fẹ̀hónú hàn náà ni. <laughs> ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí Nigeria Labour Congress ti ní ìpinnu àwọn lábẹ́ báwọn ṣe ti ń palẹ̀ mọ́ fún ìyanṣẹ́lódì ẹ̀ eh, fún ìfẹ̀hónúhàn amílẹ̀ tìtì ìfẹ̀hónúhàn ọ̀hún tí wọ́n ti fi déètì ọ̀túnla ọjọ́ àlàmísì thursday tí ó bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà sí wọ́n láwọn ò ní yí padà wọ́n ní kọ́ńtìlíù bẹ́ẹ̀ o ní ọjọ́ àlàmísì thursday ọ̀sẹ̀ tí a wà yìí tí sọ̀túnla gẹ́gẹ́ bí ti ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n sọ wọ́n ní kódà àwọn ti kọ episteli sáwọn gómìnà mẹ́rìndínlógójì orílẹ̀-èdè nàìjíríà táwọn sì ti sọ fún wọn wípé kí gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ san kí wọ́n san gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ tọ̀ kí wọ́n tọ̀ láti rí dájú pé wọ́n bájọba àpapọ̀ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ àtàwọn àtàwọn gómìnà kí wọ́n má yọ sọ́bsidì kankan ní orí owó epo tí à ń rà o NLC ni bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lórí epo bẹntiró àtàwọn epo míì tá ń lò fáwọn nǹkan míì èyí já sí pé ìjọba ti tari àìkátò àti àìlè gbọ́ bùkátà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti tari ẹ̀ sátàrí aráàlú lélẹ́yìn túmọ̀ sí nbí inú ìwé ìròyìn ni wọ́n kọ sí tábọ́ládé ká tí mínísítà ètò ẹ̀náwó àtò gbogbo àtètò òṣùná nílẹ̀ yìí Zainab Ahmed tí ó ti sọ̀rọ̀ tí mínísítà fún mínísítà kejì fún ètò epo bẹntiró àtàlùmọ́ọ́nì ààrẹ tìmí Priscilla náà sì gbé lẹ́sẹ̀ ní ọjọ́ ajé àná tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ Nàìjíríà ti ní àwọn ò yọ subsidy mọ́ for now for now ẹgbẹ́ òṣìṣẹ́ láti pàṣẹ akọ̀wé igbákejì akọ̀wé àgbà àwọn assistant general secretary Azuzu Ezona Azuzu Echezona ó fìdí ẹ̀ múlẹ̀ o pé bówù yín ẹ̀pẹ́ ẹ̀yọ́ bówù yín kẹ́ẹ̀pẹ́ ẹ̀yọ́ mọ́ tó dáwà gan òtí ẹ̀ nígbàgbọ́ nínú ìkéde òjijì tẹ́ ẹ sáré fi síta o àmọ́ ìfẹ̀hónúhàn tí àwa ti palẹ̀ mọ́ rẹ̀ àwa ó padà bọ́ sí gbòòrò àáfẹ̀hónú hàn o àáfẹ̀hónú hàn kódà àti ń forí korí àti ń fi kó lukùn láàrin ara wa ọ̀nà tí ìfẹ̀hónú hàn milẹ̀ títí ọ̀hún tí ó fi mú yes ti ńgbà tí àbá fi rí ọ̀tún la ọjọ́ àlàmísì ṣe é tún wá gbọ́ ẹni tí ṣe alága ẹgbẹ́ NLC ẹkùn ti ìpínlẹ̀ Ògùn Emmanuel Bankole ńgbà òun bá oníròyìn ìwé ìròyìn Punch sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní à ah, tí wọ́n ti sọ nínú ẹgbẹ́ NLC látòkè náà làwa náà ń sọ nínú NLC ti ìpínlẹ̀ Ògùn àwa ń kọ̀ǹtínlẹ̀ ìfẹ̀hónúhàn tiwa bọ́ba ti jọjọ́ àlàmísì orò mọ́sọ̀kò mọ́sọ̀kò òkò ti mú lọ́wọ́ yìí àlejò sígbò á padà sọ náà ni there is no going back ìròyìn yẹn bẹ̀rẹ̀ English nìyẹn o ó ní àgbọ̀ ńgbọ̀ oníròyìn ni there is no going back bí ẹ̀yin ò pé ìjọba àpapọ̀ Nàìjíríà ti kéde pé àwọn ò yọ subsidy mọ́ àgbọ̀ àpá àgbọ̀ àmọ́ àwa mọ̀ wípé ọgbọ́n àjàpá ọgbọ́n abahun òun náà ni wọ́n fẹ́ lò fún wa kí wọ́n tó lo legova àwa gan ti lọ ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ <laughs> mọ́ ká mọ́ sẹ́nu dédé síbi. ìròyìn tèmi ó tún kà báyìí látinú ìwé ìròyìn ti Nigerian Tribune níbẹ̀ ló ti jáde o ó pẹ̀lú ilé ẹjọ́ lè tó sọ yìí pé kí wọ́n mú wọn ní àṣẹ ìgbéni ní àpá ìyáká wá sórílẹ̀‐èdè nàìjíríà láti gbé Mamadi Zeni Alison Madueke wá sórílẹ̀‐èdè nàìjíríà kó wá jẹjọ́ ẹ̀sùn bẹ́ẹ̀ ńlẹ̀ fún un ilé ẹjọ́ gíga kan tó wà nílùú àbújá lánàá òde yìí ni o iná ni wọ́n ti fi ẹ lọ rèé gbé lápá ìyànkáwá fún wa síta èyàn fún mínísítà ètò ti ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn nǹkan tó rọ̀ mọ́ dísẹ́nì alison madueke ẹ̀ ń tí ń bẹ nílùú ọba níbi tí ó ti ń gbàfẹ́ onídàájọ́ bọ́lájí ọlájúwọ̀n ni ló gbé àṣẹ ọ̀nbóde lánàá lẹ́yìn tó ti tẹ́tí sí ọ̀gbẹ́ni Farouk Abdullahi ẹni tí í ṣe agbẹjọ́rò tí ó ń sojú fún àjọ tó ń ṣe ìwádìí àwọn oníwà àbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé EFCC EFCC ni ó ń tanná wádìí àwọn kùdìẹ̀kudiẹ léyìí wọ́n bá lọ́wọ́ ẹni tí í ṣe mínísítà tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti kó ẹ̀sùn lóríṣiríṣi lórí pé ó gbé owó òlùfò gánà tí a kò kọ́ ọ lọ́rùn tó sì jẹ́ pé ó sì ń bẹ níbi tó lúgọ sí ní United Kingdom tí ó sì wá kọ̀ láti padà wá sórílẹ̀‐èdè bàbá rẹ̀ kọ́ wá jẹjọ́ gbogbo nítorí inú ọbẹ̀ tán garu ọwọ́ lọ́dọ̀ àjọ EFCC ni wọ́n ti pé pé pé pé tọkọ̀ tí ó wàá àjọ EFCC láti ẹnu agbẹjọ́rò wọn ni wọ́n sọ fúnlẹ̀ ìjọba yìí pé gbogbo akitiyan táwọn ṣe láti rí i pé wọ́n bá wọn gbé ní àpáyàn káwá sórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní pàbó ni gbogbo ẹ̀ ń dá sí o Abdullahi tún tẹnumọ́ sí ó ní bẹ́ẹ̀ bá fún wa ní warrant of arrest báyìí yọ́n lè yùn ó lè tún yóò lè fún àjọ EFCC ní àǹfààní pé káwọn náwó rẹ̀ sí Interpol àwọn ọlọ́pàá ti orílẹ̀-èdè àgbáyé bá Interpol kí wọ́n bá wọn gbé níbikíbi tó bá wà báyìí kó lè jẹ́ ìrànwọ́ fún àwọn àti orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí wọ́n ti ń wá látọjọ́ yìí kọ́ wá mọ̀ọ́mọ̀ dáhùn àwọn ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn ṣé bẹ́ẹ̀ lórí iná ni wọ́n kàn bíi gbọ́ ṣé bẹ́ẹ̀ ni tó a sọ pé bẹ́ẹ̀ kọ́ lọ́ba tán wọ́n ní à ń sọ fún ilé ẹjọ́ pé ẹgbẹ́ kìnnìbóde kíákíá fún anísìn kí Alison Madueke kó tètè wá láti orílẹ̀-èdè United Kingdom níbi tó jókòó cambion tá a bá ti rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Interpol ẹ wò ó fìrì jangan yóò dé Nàìjíríà. Hmm. ẹ jẹ́ a lọ sójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ ọ̀rọ̀ sì ń bọ̀rọ̀ ọ bọ̀ o ọ̀rọ̀ sì ń bọ̀ lọ rọ́ọ̀ bọ̀ igun àlárè ìròyìn tí a kà gbogbo òwe ìròyìn gbé lánàá níbi tí ààrẹ ológun ìgbà kan lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n sì sọ wípé tọ̀ tíì múmu kọ́ ló pa ẹ̀mùkẹ́ abíọ́lá pé ẹ̀mùkẹ́ abíọ́lá ti ń ṣàárẹ̀ sára kó tó di pé ọlọ́jọ́ dé àmọ́ lásìkò yìí jamiu abíọ́lá ọ̀kan nu ọmọkùnrin gbajúgbajà eégún mọ̀gájí òṣèlú tó tún jẹ́ ògúnnágbòǹgbò olókoòwò tó ti sílẹ̀ sasọ́bora ẹni tí ìrètí wà wípé òun ló jáwé olúborí ètò ìdìbò ààrẹ tọ́fẹ́ lálàáfíà jùlọ tá a dì ní ọjọ́ kejìlá oṣù kẹfà 1993 ní orílẹ̀-èdè wa nàìjíríà àná òde yìí òun náà ni Jamiu ọmọ MKO ló bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tó jáde ní ìgboro ẹnu ààrẹ ológun tẹ́lẹ̀ nílẹ̀ yìí Alhaji Abdulsalami Abubakar tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun nínú èyí tí Abdulsalami sọ pé wọn ò pa Abíọ́lá o abiola ọ̀ ń ṣàárẹ̀ nínú àhámọ́ tó wà kó tó di pé omi èémí ìgbẹ̀yìn ni ṣe rántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe rántí Alhaji Abubakar Abdulsalami òun náà ló ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìwé ìròyìn kan kódà tí ó sì ṣàlàyé gbogbo bí nǹkan ṣe lọ àti èyí tí òun sọ pé ó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún ọmọ Nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ní yàtọ̀ sí gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn kan ń gbé kì í pé wọ́n ju májèlé sínú tíì fún Abíọ́lá kọ́ dààmú pé lọ́gán tí ó sì dààmú náà ni ó jáde láyé wọ́n ní Abdulsalami ní rárá o irọ́ ni àti pé Eh, àìsàn láríwò tọlọ́jọ́ bá dé kò sẹ́ni tó rí nǹkan ṣe sí i lọ́rọ̀ ikú tó pa ẹ̀mùkẹ́ Abíọ́lá Jamiu ti wá bọ́ síta Jamiu ní nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìwé ìròyìn Vanguard tí èmi ń kà yìí ló sọ pé òun mọ̀ pé ìjọba tí Abdulsalami Abubakar ń tukọ̀ rẹ̀ nígbà náà àwọn ni wọ́n já okùn ẹ̀mí ẹ̀mùkẹ́ Abíọ́lá pàtì ó ní ó dá òun lójú tàdá ó nítorí pé gbogbo ntí wọn mú mọ́ra wọn mátàmọ́ mátàmọ́ àwíjàre òun ó ní kò jọ nǹkan kan dáadáa létí òun bẹ́ẹ̀ ni ò sì jọra wọn létí ẹ̀ ń tó bá jẹ́ ọlọ́pọlọ pípé ẹ̀dá ènìyàn nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀dà bẹ́ẹ̀ ń pé ọ̀rọ̀ bàbá òun Ẹ̀mùkí Abíọ́lá ló farajọ ti Julius Caesar nínú ìgbà tipẹ́tipẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí oníbàbá ń sọ̀rọ̀ nípa wọ́n mọ̀ọ́mọ̀ fi kú òṣèlú pààyàn ó ní irú ikú òṣèlú òun náà ni ẹ̀mùké kú lábẹ́ ìjọba ológun kanjúko nígbà náà ó ní wọ́n lè pààyàn tààrà wọ́n sì lè mọ́ pa tààrà gbogbo ohun tóun mọ̀ ni pé àti wọ́n pa tààrà àti wọn ò pa tààrà ikú òṣèlú lábẹ́ ìjọba ológun ni bàbá òun kú oníṣà ti gbàgbé ṣáà àrántí mọ́ ni ṣáà àrántí mọ́ ṣáà ti yá gbàgbé ni ti Sergeant Roger Joni tó ní ìjọba ológun ló ràn án láwọn iṣẹ́ kan iṣẹ́ oró kan iṣẹ́ oró kan àti iṣẹ́ oró míì bí sergeant roger àtọ̀rọ̀tọ̀ sọ bẹ́ẹ̀ bá so mọ́ èyí tí ó ṣẹlẹ̀ nígbà náà sí ọ̀fara jọra ni ìròyìn ọ̀hún ń sọ pé ó mà ṣe o ojú ìwé ìkẹwàá ìwé ìròyìn Vanguard fún tòní ni wọ́n tún kàn yẹn sí. ọyẹ ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ti ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí níbi tí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Nigerian Bar Association lánàá òde yìí tí wọ́n sọ pé àwọn gbé méje nínú àwọn lọ sí iwájú àwọn ìgbìmọ̀ tí ń dá sẹ̀ríà fún ẹni ọba ti kọjá yìí lábẹ́ iṣẹ́ àgbẹjọ́rò èèyàn Legal Practitioners Disciplinary Committee LPDC kí wọ́n béèrè lọ́wọ́ wọn kí ló dé o tádìí ẹ bẹ̀rẹ̀ sí jẹ̀ fún ara wọn lórí àwọn ẹjọ́ tí wọ́n ti dá sí àwọn àṣẹ yìí iná ló wáyé láti mọ ìdí kí ló ṣẹlẹ̀ lórí ẹjọ́ kan tó ní ṣe pẹ̀lú alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú PDP èyun Uche Secondus ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà Olúmídé Àpáta ló ní pé àwọn ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ yìí iná níyọ́ bá wọn tanná wádìí kí ni tó sùn débi wípé ìdájọ́ wọn àti gbogbo nǹkan tí ó ń kàkó sọ pé òun rí lórí ẹjọ́ kọ̀ọ̀kan ó ń yàtọ̀ síra wọn ṣèbókò kan náà lájọ ń ṣe tí adìọ́wà máa jẹ ìfun ara wọn wọn ní àwọn méje ló ń dámọ̀ pé wọ́n wà ń bẹ̀ kódà àgbọ̀jẹ̀ onímọ̀ òfin kan san ọ̀nbẹ̀ níbẹ̀ ó ní gbogbo wọn pátápátá ìlà àwọ̀lọ̀ síwájú LPDC ìgbìmọ̀ tí ọmọ dáṣẹ̀ríà fẹ́ni ọba ti kọjá yìí nínú iṣẹ́ àgbẹ̀jọ́rò ìròyìn ọ̀hún sàn lọ síwájú lọ sójú ìwé karùn-ún ti The Nation láàárọ̀ tí ò ní wọn ni orúkọ wọn àdàkọ̀ fún yín láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n mo mọ̀ pé èèyàn méje ìlọ́wà níbẹ̀ àpáta ní sọ̀rọ̀ nílùú àbújá lákòókò tí ń bá àwọn tí wọ́n jọ wà níbi àpérò kan láti jáwé sóbì ní ẹ̀ka ti ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú àwọn lájọ-lájọ kan èyí tí wọ́n jókòó ṣe ní àná òde yìí ó ṣàlàyé pé àpérò táwọn wá ṣe yìí wọ́n ní láì jẹ́ kí gbogbo àwọn tó lẹ́nu lẹ́ka ti ètò òfin lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n jọ yiriwo àwọn ìṣòro tí ń dojúkọ ẹ̀ka òfin ní orílẹ̀‐èdè nàìjíríà àti báwọn ó ṣe wá ojútùú sí i méje nínú àwọn làwọn gbé lọ síwájú ìgbìmọ̀ láti wádìí bí iṣẹ́ ọwọ́ wọn ṣe rí lórí àwọn ẹjọ́ kan tí wọ́n jọ ń takora wọn lórílẹ̀‐èdè nàìjíríà. twenty twenty three ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n tá a tún di ìbò ní orílẹ̀‐èdè yìí àbẹ́ ẹ̀gbọ́n nǹkan òkú pẹ̀ ó ní òun ó yẹ̀ba bí wọ́n bá gbé ipò ààrẹ lọ sí ìlà oòrùn gúúsù nàìjíríà òun ó step down bí wọ́n bá ti gbé presidency lọ sí south east orílẹ̀-èdè yìí ìròyìn yẹn ń bẹ lójú ìwé kọkànlá Vanguard ẹ̀jẹ̀ àgbọ̀ nípalẹ̀mọ́ fétò ìdìbò pàápàá ìbò ààrẹ fún ọdún 2023 ọdún tí ń bọ̀ náà ni ọ̀kan nú àwọn èèyàn tí wọ́n ń dá fún tòló pé àwọn fẹ́ di ààrẹ nílẹ̀ yìí tí ó wá lábẹ́ àbúradà ẹgbẹ́ People's Democratic Party PDP dókítà Doyin Òkúpẹ̀ àná òde yìí ló fọwọ́ gbáyà pé ọlọ́run ọlọ́run sẹ̀ bí wọ́n bá fi gbé ipò ààrẹ lọ sí ìlà oòrùn gúúsù nàìjíríà south east fúnra òun lòun ó sì yọwọ́ nínú ìdíje ọ̀hún pé òun ò bẹ́nikẹ́ni figagbága kí wọ́n filẹ̀ kí ọ wá látàpá abẹ́hùn ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láòkò eléyìí tí wọ́n gbé wá sí orí ẹ̀rọ rédíò kan tí ń bẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà Reuben Abati òun náà ni ó ń fọ̀rọ̀ òun wá lẹ́nu òbí atọ́kùn ètò nígbàtí òkúpẹ́ ọmọ sọ̀rọ̀ ó ní abẹ́ẹ̀rí ni ní ọdún 1998 nínú ẹgbẹ́ PDP ó ní ṣe bí ìpanupọ̀ fààyàn kalẹ̀ consensus òun làwọn ṣe tó sì jẹ́ kí ohun gbogbo kọ́ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ló bí fífà tí wọ́n fa Olúṣẹ́gun Ọbásanjọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje ipò ààrẹ ẹgbẹ́ PDP ní 1998 lọ́dún náà lọ́hùn ó ní kò wá sí ní tó burú kátiẹ̀ ni wọ́n lọ fa irú ọmọ ìyá òun Peter Obi kalẹ̀ báyìí ní ìsinyìí látàpá abẹ́hùn ó ní èmi ò rọra sọ pé èmi ò díje mọ́ ni mi bá fa èèyàn bíi Peter Obi abẹ́lòmí olùdíje kalẹ̀ láti apá ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ju gbogbo ẹ̀ lọ ó ní bí ò bá ti síbẹ̀ òun ń gọ̀ ń sọ̀hún òun ń lo bẹ́ẹ̀ nínú èròǹgbà òun láti gbọ́ àpótí ìbò láti gbé àpótí ìbò ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ó sọ̀rọ̀ ilẹ̀kùn ìròyìn yẹn sọ pé ṣe ẹ fẹ́ kà sí bẹ́ẹ̀ bá fẹ́ kà sí ẹ lọ gba balance ẹ lójú ìwé kọkànlá Vanguard fún tòórọ̀ yìí. èèkan olóṣèlú kan láti ìpínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ṣóhùnmí ó ti ṣe àpèjúwe àwọn èèyàn tí wọ́n ń fi ọ̀rọ̀ ẹnu tàbùkù igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar àti ẹni tí ṣe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú ẹgbẹ́ òṣèlú APC wípé tí wọ́n ní wọn ò kájú ẹ̀ láti jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pé ọjọ́ orí wọn wọn ti ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ó ní ọ̀rọ̀ òye wọn ní o àti pé lérò kúkúrú làwọn èèyàn ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ Ṣòwòmí olóhùn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tó náà ti ṣe ìpolongo fún Àtìkù rí ní ọdún 2019 nígbà tó ń ṣe kùkù kẹ̀kẹ́ láti ṣe ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ó kí àwọn èèyàn kí a gbójú kúrò lórí ọ̀rọ̀ ti ọjọ́ orí ń tà ń sọ yìí mo ní káwọ ẹni tó bá kájú ẹ̀ tí àwọ̀ ò lè ya lójú ìlú fún tó sì jẹ́ wípé èèyàn tí ẹ̀ kú ò níyà lórí labala rẹ̀ náà ni ìṣesí wọn àti máa bọ̀ àti ìrírí tí oníkálukú ní lọ́yẹ̀ ká wò láti máa yíyan tó bá fẹ́ jẹ́ ààrẹ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà ó mú wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ oní Ronald Reagan Donald Trump Joe Biden àti àwọn tó kù oní tí wọ́n ṣe ààrẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ṣé wọn ò ti lé ní àádọ́rin ọdún ni ebi àwọn aláyé seventy hmm. ṣebí ńlá wọn náà oní ẹgbẹ́ òṣèlú PDP tó ń wá ń bẹ̀ yìí o ó ní òun sọ ọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní dojúkọ orílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí àìsí ètò ààbò àti gbèsè tó ti wọ Nàìjíríà lọ́rùn pẹ̀lú àwọn èèyàn tí ń ṣe awuyewuye lórí kádàálẹ̀ kátúnṣà restructuring ó ní pẹ̀lú eléyìí ló lè jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwa ń wíru àwọn kan ń wíru ó ní gbogbo ohun táwọn èèyàn yìí ń sọ wọn ò tiẹ̀ ronú pé lágbájá kájú ẹ̀ ẹ̀ ń wọ́dọ̀ ọ̀dọ́ tí ò ní ìrírí lẹ́fẹ́ kó sí orí kínní ẹ̀ wò ó ọlọ́mọdé kó yíwọ́ nínú àtẹ̀jáde kan èyí tó fi síta tí ó ní not too young to run not the elderly must die. <laughs> ó ní àwọn tí pé not too young do ó ní ṣé kí àwọn tó wá ti á dàgbà ṣé kí wọ́n lọ rèé kú ni ó ní torí pé ọjọ́ orí kì í sàrùn ó ní bí ọpọlọ bá ti pé téèyàn ní ìrírí kò sí nǹkan tó burú níbẹ̀ ó ń ṣàlàyé fún ọ wípé tá a bá tún tẹ̀ síwájú tá a bá lọ rèé yànyàn kuyàn gbogbo ara wa ni ó ti mọ ro kege hmm. ta ló ń tọ̀hún èèkan ẹgbẹ́ òṣèlú PDP láti ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ṣóhùnmí. Hmm. ètò òdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ṣẹ́rí nínú ẹgbẹ́ ti PDP àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n tún ti kọ epistelli ẹ̀sùn ṣọwọ́ sáwọn aláṣẹ PDP lórí ìwé ẹ̀rí Adeleke àtàwọn okọ rẹ̀ ńgbà Adeleke ọmọ sọ̀rọ̀ Adeleke ní kílẹ̀ tó ń bá a ka ìwé ẹ̀rí mi ojúlówó ni ọ̀jẹ̀ níhùn ẹ̀sìn mi àgbàjá. E àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun àná ni wọ́n wọ́ sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè re iwájú ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí ó ṣàyẹ̀wò fáwọn tó fẹ́ dupò gómìnà nù PDP wọ́n fà á lọ síbẹ̀ ni wọ́n sì bu ẹnu àtẹ́lu àwọn ìwé ẹ̀rí tí ń gbé kí àtàwọn orúkọ eléyìí tó fi ṣọwọ́ sí ẹgbẹ́ láti fi èròǹgbà ọkàn hàn pé òun tún fẹ́ dupò gómìnà nínú pẹtíṣàn tá à ń sọ yìí déètì ọjọ́ kọkànléní ogún oṣù kínní ọdún 2022 ni wọ́n fi sí i wọ́n sì pe àkórí ẹ̀ ní èwe ẹ̀sùn tako sẹ́nẹ́tọ̀ adémọ́lá adélékè a sì ń fẹ́ kí ẹ yọwọ́ kíláǹkó rẹ̀ nú àwo ìdíje ti ipò gómìnà ẹgbẹ́ PDP pàápàá ìbò abẹ́lé primaries eléyìí ti yọ wáyé láìpẹ́ láì jìnnà wọ́n ní ìdí ni pé àwọn àṣemáṣe kan ọ wà nínú ìlànà tí arákùnrin adémọ́lá yìí tó fi fẹ́ díje wọ́n ní fún àpẹẹrẹ wọ́n ní àwọn fẹ́ káwọn aláṣẹ PDP kí wọ́n wo kí wọ́n fi ojúsùnùkùn kí wọ́n fi wo àwọn ẹ̀rí mọ́ jẹ́mìíṣó kan látọ̀dọ̀ àwọn àjọ ọlọ́pàá àánú DSS àtàwọn àkọọ́lẹ̀ kan eléyìí tí ó tako adémọ́lá adélékè adéyírọ̀ ẹgbẹ́ PDP pé kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni ó kó wọn ṣìnà o kí wọ́n wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Bayelsa ní ọdún bíi mélòó kan sẹ́yìn o Àdèyí ó ní gbogbo àwọn tó bá fẹ́ díje aspirant pátápátá ní kí ẹ jẹ́ kí a ṣe ìdánwò fún kí a sì yẹ̀wọ́ wò fínífíní ká mọ̀ sí ọmọ gbé ní wọ́ọ̀dù wọ́n ní Àdèyí ní ìdí ni pé bá a bá fi ṣìyàn mú tí àtúntalùsùkè nínú ìbò gómìnà gangan ẹ̀bi àwọn àgbààgbà ẹgbẹ́ ni ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ gan-an mo yà ká díẹ̀ mo ṣẹnu ṣàìsí síbí. ọ̀dà á lọ ṣẹ́ka ìpolówó ọjà wa nígbà tẹ́ ẹ bá dé ẹ tún rí wìrìwìrì ìròyìn gbọ́ tó ní ṣe pẹ̀lú agbo ti òṣèlú ẹ gbọ́ báyìí níbi tí ẹnìkan tó jẹ́ onímọ̀ nípa òfin lórílẹ̀‐èdè nàìjíríà tó ti sọ̀rọ̀ wípé bí gbogbo àwọn olóṣèlú bí wọ́n ṣe ń tẹ̀ tí wọ́n ń bà báyìí ó ní sọ fún olóye gbogbo àwa tá a jẹ́ olùdìbò náà wípé kí àwa náà ká mọ̀ múra lẹ́dẹ̀ wọ́n ní tí wọ́n bá jù báyìí ká mọ̀ bá a ṣe fẹ́ hàn tá a dá padà sí wọn all inú ìwé ìròyìn Nigerian Tribune láti mọ̀ kà fún yín. ajá balẹ̀ ajá balẹ̀. ọlọ́wọ́ ìyanu ó fẹ́ rọwọ́ ìyanu rẹ̀. nípasẹ̀ ìfàmì òróró yẹn gbogbo ìdẹ́sẹ̀ tó fẹ́ olúfẹ́mi òní ṣe Monday tọ̀. Ní Ọlọ́run sọ fún pé a Monday thirty first Jan lọ́jọ́ máa jọ kìíní oṣù kejì. Òun fẹ́ ti pàṣẹ ìfàmì ròyìn àti májẹ̀mú. Jẹ́ àjàgà kúrò lórí gbogbo èèyàn. Night of covenant and anointing. Àkórí ẹ̀ agbára ìfàmì ròyìn. Power of anointing. Gbogbo ogun ló máa ṣẹ́ o. Gbogbo tó dàbí òkè. Níjẹ́ Jésù máa darí ẹ̀ bá nípasẹ̀ ìfàmì òróró yàn. Ìwọ náà máa bọ̀. Wá ní ìbápadì ọlọ́run aláàyè. Nípasẹ̀ ìfàmì òróró yẹn. Lórí àwọn wòlíì máa jẹ àtàwọn àtàwọn olórí ẹ̀mí bí. Láìmí rí ẹ̀bọ̀ ẹ̀sítọ́ parẹ́mọ́. Táíwò ògùn bíi tọ́lú ìbí tó yẹ. Ọ̀pẹ̀yẹmí Madu Máyọ̀ Wálé. Wọlé olúfẹ́mi òní ni wọ́n máa gba gbogbo èèyàn lálejò. Gbogbo ẹ̀ ní prayer six tó wà lẹ́lẹ́nu sunsun náà Níbàdàn nípasẹ̀ wa lájọ máa sọ tẹ́símọ́nì. À ń jayé lóko bí àwọn ah, ah, ah, ojú mi tán mi jẹ àjàdí ọ̀rẹ́ mi ọ̀wọ́n apajùbà kẹgbẹ̀fà òrókòrókò gbọ́wọ́ fújàlé kùkùté mo mà rí ọ tíyẹ́sà mi ó jẹ àgbẹ̀ aládàá ni mí lóòótọ́ mo rokoroko ṣùgbọ́n èrè oko ò jáde tó o ọ̀nà àbáyọ mo bá sọ́dọ̀ rẹ ó jẹ torí àsìkò ọ̀gbìn mi tún ti dé. báyé ṣe ń yí lèmi ń báyé yíjàre. ẹ lọ́nà wo. star three four seven star four six hash crop to cash code ló mẹ́rẹ̀ oko mi yọ jáde dáadáa pẹ̀lú star three four seven star four six hash ìrọ̀rùn ni wàá ra ajílẹ̀ tí mẹ́rẹ̀ oko yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ àlẹ́dùnwó bẹ́ẹ̀ ló rọrùn láti ya katakata pako dáko lọ sún àdàdà wọ́n tún bá ní wojú ọjọ́ kójò mọ́ bá wọ irúgbìn wa lọ pabambari ẹ̀ ni pé tó o bá ti darapọ̀ mọ́ ojú òpó iléeṣẹ́ crop to cash pẹ̀lú star three four seven star four six hash wàá lẹ́tọ̀ọ́ sówó yẹlé lẹ́bíntìn. èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan jẹ́ ń tẹ ṣé o ti tẹ̀ tán. Ah, ah, ah, ọ̀rẹ́ ó ti ṣe o. pẹ̀lú star three four seven star four six hash ti iléeṣẹ́ crop to cash iṣẹ́ ọ̀gbìn ti di rọrùn ọgbà tí àṣẹ jiná lòdì ìrànjẹ làwọn aláṣẹ ìjókòó tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ó ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípìnlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì ló ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wàbọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn náà ojú pópó tí ń sòrú dọ̀sán kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọrírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó taṣọ ọgbẹ́. iléeṣẹ́ ètò òròyìn ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú ó kórìí ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn pẹ̀tùtọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbá lọ́ọ̀gbà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún country kitchen ó dùn púpọ̀ nítorí pé àwọn ọ̀run sọ̀rọ̀ gu ọlọ́run tí òfurufú náà sì ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn bó bá wa rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká nìṣó ní júdà ká jọ ayọ̀ sí olúwa ọlọ́run. ọlọ́run Mega Mega Post 2022. twenty tí yóò wáyé ní Monday January 31st, ọdún twenty twenty two yìí ní Malete Baptist Church nìbàdàn Judah Mega Praise àkànṣe ètò orin ìyìn ọlọ́dọọdún ni tá a fi sọrí ọjọ́ bíi aláṣẹ àti olùdásílẹ̀ Fresh FM Nigeria ọ̀nàwó Yinka Joel Ayefẹlẹ MON Judah Mega Praise 2022, featuring powerful songs of praise from A-list gospel artists Yinka Ayefẹlẹ and the Merrymakers. Lanre Tẹríba Mike Abdul Bisi Alawi Adigbodò Twins Bukola Akin Adesanwẹlẹ Jésù Bídèmí Ọláọba Babatunmise Yetunde Ààrẹ Ẹ̀ṣà Ìgbẹ́kẹ̀lé Gòkè Bájọwà Elijah Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀ Kẹ́mi Ológunara Ṣẹ́gun Adéwọlé Bàbá Kòkòrò Káyọ̀dé Òyewọlé Ajídára Testimony Jaga pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká panilẹ́rìn bíi Wòlíì Àgbà MC Remote Peteru, MC Acapella Nepa Boys àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ host Rev Kẹ́hìndé Àlàbí ẹ má gbàgbé àti wá pẹ̀lú nǹkan àbomọ́ yín o Judah mega praise ní January thirty first twenty twenty two yìí àlẹ́ ọ̀pẹ́ àti ìyìn náà. ọpẹ́ wa gbàyìn wa wàá bọpẹ́ wa gbàyìn wa. òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ká jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo. Oníwàásù àgbà ajínrere àgbáyé tó kún bámúbámú fún agbára Ọlọ́run. WF Kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé. Tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀, àìsàn, èṣù àti múnisìn gbogbo ọ̀tá. Ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára Ọlọ́run àṣ sọ́jí àrá ló wọlé tọ̀ yín wá o. bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmú yìí. ìbàdàn ni sọ́jí àrá yàmúyàmú yìí kan. ní csc e grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn. lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí. láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́. ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára. ojú mi wá. àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí àgbàjọwọ́ la fi sọ̀yà bọ́kọ̀ tẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń lọ gẹ̀rẹ́gì lábẹ́ ìjọba ọmọ ẹ̀rọ olúwaṣeyẹ mákindé ló yẹ kájọ gbárùkù tí káṣíyọrí bá lè dé bá nípasẹ̀ bẹ́ẹ̀ ni sísan àwọn owó orí tó yẹ sásùn ìjọba lásìkò tó tọ́ ètò sísan owó orí ilẹ̀ ibi tá a kọ́lé sí tàbí tá a kọ́lé iṣẹ́ ṣíṣe pàtàkì láti lọ ṣe ojúṣe tó tó àti ètò yẹ sásùn ìjọba fún ti ọdún twenty bẹ́ẹ̀ sì rèé o àǹfààní ńlọ tó ti wà ní kété tí wọ́n bá ti ṣí ojú òpó sílẹ̀ láti máa lọ sanwó yìí ní tààràtà ọgbọ̀n ọjọ́ àkọ́kọ́ tí wọ́n bá ti kọ́ fi ìwé lé yín lọ́wọ́ ẹni bá tètè lọ sanwó tiẹ̀ yóò tún gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún padà nínú owó tó san ẹ lè sanwó wọlé pẹ̀lú ìlànà ti POS ẹ tún lè sanwó wọlé sí àwọn ẹ̀ka tó ń rí sí ètò ìpawọlé lábẹ́ ìjọba tó wà láwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléní ọgbọ̀n tí ń bẹ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ èyun OYBIR tax offices gbogbo ẹ tún lè kọjá lọ sí room four Ministry of Land Housing and Urban Development kẹ́ ẹ lọ sanwó yín níbẹ̀ ẹ tún lè sanwó nípasẹ̀ www.lands.oyostate.gov.ng ẹ tún lè sanwó láti àwọn ilé ìfowópamọ́ olóko gbogbo tí ń bẹ láyìíká àti àyídà yín sanwó orí ilẹ̀ ibi tó kọ́lé sí tòun ti bi tó kọ́lé iṣẹ́ sí o pẹ̀lú ìlànà àti ìbámu òfin ìjọba land use charge ọ̀yọ́ ò ní bàjẹ́ o ṣojúṣe ẹ̀. ó lọ lọ́rùn mi. CAC oníbọ̀rẹ̀ ọlọ́run bẹ́tẹ̀lì fẹ́ ṣiṣẹ́ lọ́dún twenty twenty two pẹ̀lú àkòrí ìrànlọ́wọ́ àti àánú látòkè wá sunday ọjọ́ kẹtàlélógún ọdún twenty twenty two lè tó bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́jọ òwúrọ̀ ètò ń tẹ̀síwájú ní monday twenty four sí friday twenty eight january twenty twenty two láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni ó farahàn níbẹ̀ gbogbo ènìyàn ẹ máa bọ̀ nínú ìjọ CAC oníbọ̀rẹ̀ bẹ̀tà tó wà ládojúkọ ilé epo tọ́íkù adélẹ́yẹ lọ́pọ̀pọ̀nà lálùpọ̀ ń bàdàn a ó gbàdúrà a ó sì ké pe ọlọ́run oníb ọ̀rẹ́ pé ọlọ́run tó wà ní bẹ́tẹ́lì jẹ́ kí àánú àti ìrànlọ́wọ́ àtòkè wá dìde fún mi yóò sì rí bẹ́ẹ̀ ní orúkọ jésù wòlíì síkè olùwáyé ọmọ bàbá oníbú ọrẹ lólùgbàlejò see you there. bàbá oníbú ọrẹ bódìjà challenge ìwó road oríta fẹlẹlẹ ring road àpáta mọ̀lété mọ́kọ́lá ui and all residents of ibadan finally dk chukwumeri j spoken word theatre production the made in nigeria poetry show lands live in ibadan. Date Saturday 29 January 2022. Time 5 p.m. Venue Wole Soyinka Theatre Art Auditorium, University of Ibadan. Come along with your friends and experience art, poetry, and creativity on a whole new level. You will be amazed, entertained, and reintroduced to your country, Nigeria, in a new way that will inspire you. You will laugh, you will cry, but above all, you will understand better who we are and where we are coming from. Come one, come all. Entry ticket is 2,000 naira only and 1,000 naira for students with ID card. DK Chukwu Mary masterfully blends music, dance, storytelling, and poetry to deliver a knockout punch on stage. You can't afford to miss this one. Be there. Orin Dáfídì orí kini. ìbùkún ni fún ọkùnrin náà tí kò ni ní ìmọ̀ràn àwọn ènìyàn agbára àdúrà àtàṣẹ tó wà nínú orin dáfídì látòrí kìíní débi tó parí sí ní àádọ́jọ orí ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń kà á lódì lódì fi àṣà pé àṣà lórí àdúrà kodò àṣàyàn kíkà orin dáfídì léde yorùbá pọ́nbélé tógun ayé máa ń gbọ́ tó máa ń sálọ lélẹ́yìí orí kìíní lẹ́ ń gbọ́ yìí orí kẹrin ló ń dalẹ̀ nídẹ̀ orí kẹsàn-án la fi ń ṣẹ́gun ọ̀tá orin dáfídì orí kẹtàlélógún ó gbajúgbajà jù àdúrà ńlá ni gbogbo wa la máa ń kà á. olúwa ni olùṣọ́ àgùntàn mi. ọdún cd àti pcd orin dáfídì léde yorùbá a gbé e jáde báyìí marketed distributed and distributed by ayeni e ventures number thirty four kenta ọlọ́kọ̀ ṣàpọ̀n abẹ́òkúta ọ́fíìsì wọn tún wà ní ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos telephone zero eight zero six eight three three zero four seven three ẹ tún lè pe ọlákùnlé odùyọmí fúnra ẹ̀ sórí aago yìí zero eight zero nine four four two two one three two ẹ̀yin náà tètè lọ ra tiyín o ó ṣe pàtàkì púpọ̀. tí pọ́ǹpì kan ṣẹlẹ̀ àti délù ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn ìgbà tẹ́ wá dé báyìí ẹ júwe ọ́f ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkò street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hotel and resort lọ́nà àkànná wa one ninety nine thousand naira péré ni plot ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ plot ilẹ̀ kan tí pọ́ǹpì ní train station àtẹ̀lé tó wà lágùnbà ìwọ Ìwó Road Ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti January eighteen títí wọ February twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ jí ti dé àti Ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer that cares ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn àwa ń tẹ̀ síwájú nù o a lè wàrà ro bíi ti ìwò kọ́ mọ̀ hmm. àmọ́ kó tó rí pa tẹ̀ síwájú ẹnìkan rí owó kan he wọ́n sì mú wá bá wa hmm. wọ́n fi sínú ọ̀rá dúdú hmm. wọ́n nínú ọkọ̀ micra ni o láti new garage ọ̀n lọ sí dùgbẹ̀ ẹni ẹlẹ́yinjú àánú kan ló ti ná mú owó pé a ah, òun rí owó yìí nínú ọkọ̀ ni pé. Mm ẹni tó sì ní bọ́yọ́ ń lọ rèé ra ọjà níbì kan ni kò tí ì yé wọn hmm. àmọ́ wọn bá gbà tó jẹ́ pé owó tí ọ̀ra lẹ̀ kò lè kọ́lé tóun sì fẹ́ jègùn mọ́yán amuwasi fresh fm ọmọ pọ̀ lóòótọ́ station bẹ́ẹ̀ni òní àyè pé ẹ̀tún bóun fi síta hmm. bẹ́ẹ̀ni rọ́bà ní tọ́ba lè ṣàlàyé ibi tí ń lọ irú inú ibi tó fi owó ń sí irú owó ẹ̀yà bébà owó mi. irọ́ àti nínú ọ̀rá dúdú ni ṣùgbọ́n irú bébà àrú èwo ni kọ́rẹ́nsì èwo ni hmm. ṣé eh, tútù náírà ni àbí tẹ́tẹ́ náírà àbí one thousand àbí one thousand ni o. ọ̀sàdàwó tó pọ́n mọ̀ ọ̀sàdàwó tó pọ́n mọ̀ ó sì mọ iye ẹ̀. Hmm, ó sì mọ bó o ṣe pọ́n síbẹ̀ eh, kóńtọ̀ wọn wá. ó sì mọ iye ẹ̀. pẹ̀lú ẹ̀rí tó dájú ọ̀dà kọ̀jẹ́ bó ṣe lóun ọ̀jẹ́ ẹ̀já tẹ̀síwájú lórí àràjá balẹ̀ lórí ti twenty twenty three yìí ìròyìn méjì ni wọ́n kà pàápàá wọ́n ní ó yẹ kọ́ ọmọ Nàìjíríà báyìí káwa náà ká mọ̀ múra lẹ̀dẹ̀ àwọn olóṣèlú ni o hmm. tó kí wọ́n ti bẹ̀rẹ̀ títẹ̀ bíbà wọ́n ní wọ́n ń dìrẹ̀ bẹ́ẹ̀ káàkiri báyìí ká mọ̀ jẹ́ wọ́n tó kó búrẹ́dì kú gan wọ́n fi fa wa lómi ọbẹ̀ là. Hmm. ẹnìkan tó mọ̀ nípa òfin lórílẹ̀‐èdè nàìjíríà ti ṣe ààrẹ fún ẹgbẹ́ voters awareness initiative ọ̀gbẹ́ni wálé ògùnadé ó sọ fún gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wípé ẹ sùn ẹ jí báyìí ẹ jẹ́ kọ́mọ nàìjíríà kó tètè jí gìrì tó pé àwọn àtìláwí wọn tó ti ń bọ̀ torí ọdún 2023 tá a láwọn olóòkan yìí kàdìjọ alájú ní ọba dé o kámẹ́bà tó wá lọ tẹsẹ̀ bọ́nú jàkùtẹ̀ lẹ́ẹ̀kan sí i ó ní kọ́mọ nàìjíríà kí a mọ́ tògbé débi pàtì àwásùn ògùn adé ló sísọ lójú eégún ìlànà fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó fi sọ pé kóníkàkó jí o láti máa láti máa ṣe ntọ́tọ́ nígbà tí ó sì yẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ọmọ ntọ́tọ́ tó sì jẹ́ pé ebi ojú kan náà tó wà iná ni ó ti máa kérora tí ò sì ní ipa kankan tí ó kó láti yí ìrora rẹ̀ padà kúò ó ní bàbá wa fẹ́ jígìrì ó ní àkókò gangan ńlá wà yìí ó ní bẹ́ẹ̀ bá wò ta ẹ pé olóṣèlú wọn ti ń lọ nítọ̀sán tòru ò lè sùn mọ́ gbogbo wọn wọn ti ń bẹ̀rẹ̀ wọ́n ń nàró wọ́n ń kúrú wọ́n ń ga oníkàwá náà káwa múra lẹ́ẹ̀dẹ̀ wọ́n ní pé bí wọ́n bá ṣe jù ú níkà náà ká ṣe fi dá wọn lóhùn kì í ṣàkókò látọ̀ pé afẹ́mọ́ tẹ́wọ́ gbòó kankan lọ́wọ́ olóṣèlú o àmọ́ ká lajú wa ká mọ́ lọ́ọ́ rẹ̀ é síyàn tó gbé yàn bá tún lọ́ọ́ rẹ̀ é sí yànkúyànyàn torí àkóso àtúntarabọ yẹlẹyẹlẹ òun náà tún nù ó là wá lè mọ ṣe nǹkan àṣìṣe lọ́pọ̀lọpọ̀ gbàmọ́ ká mọ̀ sọ pé kíkíní wọn sáyí padà gbogbo bá a ti ń ṣe ti ń yí wa lọ́wọ́ ó yẹ ká yí padà lórílẹ̀ nàìjíríà hmm. ẹ̀já tẹ̀síwájú lọ sí ìpínlẹ̀ èkìtì níbi tí ẹni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP Ìyọ̀chà Ayọ̀ tó ti ṣàlàyé fún àwọn èèyàn tí wọ́n ń ṣe fanfa àmọ́ra wọn lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkìtì pé kàkà kí n bọ̀ máa ya bùn lẹ́ẹ̀lẹ́ hmm. wípé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ o nítorí pé ètò ìdìbò sí ipò gómìnà ni kí wọ́n jẹ́ káwọn kọ́kọ́ jáwé olúborí rẹ̀ náà káwọn tó wá sọ yìí pé agbára àwọn ká orí àwọn gbé láti bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Ìyọ̀chà Ayọ̀ alága àpapọ̀ fún PDP ní sọ̀rọ̀ náà ní àná ọjọ́ ajé òun lórí ilé ẹgbẹ́ ti PDP tó wà nílùú Àbújá nínú ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn tó jẹ́ pé èèkàn èèkàn ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì tí ìkíní ò sì fẹ́ gbà fún ìkejì ìkejì ọ̀gbà fún ìkíní àti ìkẹta wọ́n ní bí wọ́n ṣe wà níbẹ̀ láti rí i pé ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe Òṣòkò mọ́lẹ̀ àti Ṣẹ́gun Òní pẹ̀lú sẹ́nitọ̀ Bíọ́dún Olújìmí àwọn mẹ́ta ní àwọn àgbààgbà mẹ́ta tí wọ́n gbà fúnra wọn inú pàdé òun ni wọ́n ti ṣe àlàyé fún ọ kódà wọ́n lẹ́yìn ti ṣe alága fún ẹgbẹ́ àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí tún ṣe gómìnà ní ìpínlẹ̀ Sokoto Aminu Tambula ọ̀nbẹ̀ẹ̀mẹ̀ pẹ̀lú àwọn tó kù nínú ọmọ ìgbìmọ̀ àmúṣẹ́yá ti PDP ó sọ fún wọn wípé a ò tí ì rírú èyí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o ó ní gbogbo à ń ṣe fanfa kí yóò dún tẹ́ni ara àwọn èròjà òṣèlú ni èròjà democracy ni kì í ṣe ń tó burú ó nínú òun sì wá dùn nípa àwọn ò tí ì mọ rí bí ẹ̀fọ́rí láti ìpínlẹ̀ èkìtì wọn ò sì tí ì mọ lọ rèé dá wàhálà sílẹ̀ débi pé àwọn náà ò ní lè sùn gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ ìyọ̀chà ayò ó sọ fún wọn ó ní ẹjọ́ sí iṣẹ́ pọ̀ ẹnikẹ́ni tọ́lọ́mbà ti sọ pé ilẹ̀ fàkalẹ̀ ẹjọ́ dá sọ̀rọ̀ ó níbẹ̀ bá ti jẹ́kẹ́nìkan wọlé gbogbo ń tẹ́ pé kòtò lónìí ó mọ̀ wá sẹ́kù tọ́ba di lọ́la á pin tátàtà mọ́ra wa lọ́wọ́ ni àmọ́ fanfa tẹ́ ń ṣe yìí ẹ̀ ṣáàjẹ́ kálàfẹ́ ọ̀jọba ká sì rí i pé ipò gómìnà ọwọ́ PDP lọ́jà sí ní ìpínlẹ̀ Èkìtì. tọ ẹ já lọ sí ìròyìn tó ní ṣe pẹ̀lú àjọ NAFDAC àjọ ilé ẹ ó ṣe ok àjọ tó ń rí sí ohun tẹnu oúnjẹ àti àwọn oògùn tí à ń lò nílẹ̀ yìí National Agency for Food and Drug Administration and Control NAFDAC wọ́n ní láti sẹ́yìn lọ àwọn ti fòpin sí fífò kọ sílẹ̀ àwọn nǹkan mímu ọtí líle inú ọ̀rá mọ́ńbémọ́ńbé àwọn akọ ọtí ń bẹnu sachet àti àwọn tinú ògò kéékèèké eléyìí tí àwọn onílé iṣẹ́ apọn ọtí líle tí wọ́n máa ń pèsè jáde fapẹ̀rẹ̀ wọ́n ní àwọn tinú sáṣì ọ̀hún wọ́n ní èyí tí wọ́n ti fowó kọ sílẹ̀ tí wọ́n sì ń tà láti ipasẹ̀ ìbuwọ́lù àjọ NAFDAC láti ìgbà yìí wá wọ́n ní gbogbo ẹ̀ kò ní ju ọdún 2024 lọ ẹ̀yin àwọn tó ti wulẹ̀ fowókọ sílẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ NAFDAC pa àwọn fẹ́ mọ̀ ta tí wọ́n sì ti ń ta wọ́n láwọn iléeṣẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbèrú bẹ́ẹ̀ wá síwájú àwọn fún ìbuwọ́lù wọ́n ní kí wọ́n tún lọ tún un pọ́n tún dà sínú bòmíì ìlànà tí wọ́n sì gbà ṣe fowókọ rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ NAFDAC àwọn gbà lọ́fẹ̀ẹ́ torí pé àṣẹ táwọn ṣẹ̀ṣẹ̀ pa yìí ó dé bá wọn lẹ́nu ẹ̀dín hey màmá tí í ṣe ọ̀gá àgbà yanyan director general fún àjọ NAFDAC ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ àwọn náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí ní yékéyéké wọ́n ní gbogbo ìgbésẹ̀ yìí òun náà ni àpapọ̀ fífẹnukò láàrin ẹ̀ka àjọba àpapọ̀ láti iléeṣẹ́ ètò ìlera àjọba Federal Ministry of Health àti àjọ NAFDAC tí wọ́n gbìmọ̀ gbé ìgbìmọ̀ tẹ́ kó tó kan kalẹ̀ lórí àti fòpin sí bí àwọn mọ̀jẹ̀sín àtàwọn ọ̀dọ́ tọ́jú orí wọn ò tí ì tó ọdún méjìdínlógún bí wọ́n ṣe ń bùn kan ara tí ó sì lòdì sí ìlànà ìjọba àti ìdúródédé àwùjọ wọn ní ipa bẹ́ẹ̀ ló jẹ́ káwọn ó tètè yín àṣẹ ìsókè wípé àwọn nǹkan mọ́ńbé mọ́ńbé inú ọ̀rá tí wọ́n fi wọ̀ kán àti àwọn nǹkan kéékèèké inú ìgò àbíke tí wọ́n fi ń fònà ga ò wọ́n ní bí ó ṣe ń tètè wà ní àrọ́wọ́tó àwọn mọ̀jèṣe làwọn fẹ́ mọ̀pìn dé bá fún ìdí èyí kí àwọn èèyàn mọ̀mọ́ mùmú kú mu dàdàkúdà àyà pápá àwọn mọ̀jèṣe tọ́jú orí wọn ò tí ì tó ọdún méjìdínlógún náà ló bí ìgbésẹ̀ tí àwọn tètè gbé yìí o wọ́n níṣẹ́ wàrà àwọn tó ti fọ́ kọ́ ọ nǹkan tí wọ́n ń tà ń tí iléeṣẹ́ ti ń pèsè rẹ̀ tí wọ́n ti fowó kọ rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ àwọn bóyá láti ọdún 2020 wọ́n ní ọdún 2024 èyí tí wọ́n ti dà síta àtàṣẹ táwọn ti kọ́kọ́ fún wọn ní buwọ́lù tẹ́lẹ̀ ni àwọn ò fi òpin sí i àwọn tuntun ẹ má daṣọrú ẹ̀ sọ̀rọ̀ pé ẹ fẹ́ ṣẹ̀ṣẹ̀ gúnlé èyí tẹ́ ẹ ti gbé wá síwájú àwọn fún ìbuwọ́lù ẹ lọ́ọ́ tún dà sínú nǹkan míì tẹ́ fi máa ta ìròyìn yẹn ni ó kéé. Okay ojú ìwé kejìlé ní ogun Vanguard ni wọ́n kọ sí o. níbi tí eré ìdárayá ti èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí Nàìjíríà tó ti fi èdè rẹ̀ mi ẹnìkan tó náà jẹ́ ìkàn. sọ o lè dárò yín kà láì fi níbi tí nàìjíríà ti fìdí rẹmi ṣé o lè dà kan. mo rán yín létí ní pé bíi tá a ti fìdí rẹmi ok níbi ìdíje ti AFCON ti lọ lọ́wọ́lọ́wọ́ ní Cameroon níbi tí nàìjíríà ti fìdí rẹmi. mo gbọ́n. ìtọ́fẹ́ <laughs> ìtọ́ fẹ́ ah, sọ fún ọdún. àfìdírẹ́ mi awálé ni. àfìdírẹ́ ah, ah, mi. ẹ sọ pé. awálé ni. bá a sọ fún kẹ́ni ògúnmilọ́rọ̀ òní ni kó rìpọ́tù àti babatunde saheed. kẹ́ni ti babatunde saheed tiẹ̀ ìyẹn a máa retí anytime from now. ṣùgbọ́n kẹ́ni ló wọ́n takú. àmọ́ kẹ́ni ti fẹnu ara rẹ̀ ó ní à bá a jáwé olúborí bá a jáwé olúborí yóò mú nọ́mbà díẹ̀ kó tó máa bọ̀. ibẹ̀ ni wọ́n o. all right. tí wọ́n fi parí afcon. bóun náà wà mọ̀ bọ̀ o sì mọ̀ mọ̀. àjọ máa wo bó ọba dé all níbẹ̀ náà ti rí ìròyìn yìí lẹ́yìn ìwé ìròyìn ti Nigerian Tribune tí wọ́n Okocha ló sọ̀rọ̀ ó ní bí káàdì míì bá ń bẹ tó ju red card lọ ọ̀yẹ̀ fún èwo ah, ọ̀dà. Eh. Ah, ògúnnégbòǹgbò agbábọ́ọ̀lù ọmọ hmm. orílẹ̀-èdè nàìjíríà austin jẹ́jẹ́ okocha ó ní kò sí bí ó ṣe ní gba red card lọ́jọ́ tí wọ́n fún ní red card yìí nítorí pé ìgbàkúgbà lọ́gbà ọ̀ ìgbà tó sì lè fi ṣe agbábọ́ọ̀lù míì lè ṣe dangerous play ńlọgbà hmm. lákòókò tí àwọn super eagles tí wọ́n fìdí rẹmi tí carthage eagles àbí. kàtẹ́ wọ́n ẹ̀ ṣe kàtà kátẹ́jì. kátẹ́jì ọ̀dà. kátẹ́jì. ọ̀dà wọ́n ní ìṣẹ́jú méje tí wọ́n pè pé kọ́ wọlé báyìí tí wọ́n fi jìrọ̀ ẹnìkan wọ́n ní ìníjẹ́jì òkúta sọ pé òun ti ń wò pé à kí ni ọmọ mi ń gbá ọmọ mi yìí torí pé ìbátan jẹ́jì òkúta iná ni hmm. ìwòbí jẹ́ ó ní ẹ̀sìn wo ọlọ́mọlọ́mọ òun ò sùn ẹ̀ lọ́ba yẹn rẹ̀ kan àtàkà lálẹ́ àná mo ní ntọ́mọ yìí gbá kí lọ́mọ yìí gbá àwọn ẹ̀gbọ́n ẹ̀ ò gbà bẹ́ẹ̀. àwọn ọgbà báyìí ó ní sẹ́ wá rí rírọ́lù tó rọ́lù arákùnrin ọmọ ti orílẹ̀-èdè Tunisia ẹ̀ wò ó kì í ṣe pọ́ ń wà lọ́kàn ẹ̀ láti ṣe léṣe àmọ́ ó ti pọ̀ jù hmm. wọ́n ní rẹ́fírí ti kọ́kọ́ fún ní yẹlò káàdì ní tòótọ́ ó ní tóun sì wò pé ah, ọmọ yìí ọ lọ hmm. ah, ọmọ yìí ọ lọ oníkọ̀pẹ́ hmm. ní fídíò àṣìṣà rẹ́fírí VAR lọ́ba pé rẹ́fírí pé wá o lọ tún kínní ìwò òkè òwò dáadáa kó owó tọmọkùnrin gbá oníbí rẹfúrí ṣe ń lọ rèé wò lónìí ah ooo oh, ìwò bíi ti kúrò lórí pápá ó ní àfi bí wọ́n ṣe yọ lápò ló ń sọ bẹ́ẹ̀ náà tó ó dùn ní ó dùn ní yéye o ó dùn yéye wàláì kí lọ wá ran àlétí yẹn ń ti lọ bí wọn ò bá kọ kí ni wọn kà sí yín ń ti lọ yín ń ti lọ jọ ajá mm-hmm. mi lórí ẹ ṣé wọn ṣàtidé Àbújá ṣé àwọn ọmọ ṣáwọn ọmọ wa ṣé fáwọn ọmọ wa yes a gbìyànjú o a kàn kábọ̀ bá ń sọ fún ọmọ ń lu àyẹ̀yẹ̀mí o kó kó lù lọ pàdé wọn wọ́n gbìyànjú o. wọ́n gbìyànjú ká ṣèwúrí fún wọn eh. ìwò bíi tiẹ̀ ó dà yín pé òkòyè kípa àwa èbó hmm. wọ́n tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dúnkòkò mọ́hun níkànnì ayélujára ah. wọ́n ti ń fi iṣẹ́ tírẹ́ẹ̀tì sọ́wọ́ sí ẹ̀ràndíẹ̀. Ah, ah. èjìká dùn ní mélòó ń tejò gbogbo ntẹ́yìn gan gbàmbíẹ̀ tí ń gbàṣẹ́ gbà bó ṣe yẹ gbà ẹ já sọ tọrọ fún ara wa jájà rí. àwọn tiẹ̀ fara jìn ah, ah. ẹnìkan bí ọ pé ṣé wọ́n gba lọ́fẹ̀ẹ́ ni ọkàn àwọn èèyàn lèmi ń sọ fún wọn pé wọ́n gba lọ́fẹ̀ẹ́ ni àwọn èèyàn kan tiẹ̀ wá ní àwọn olówó tó lọ rèé fi owó dí wọn lẹ́nu ní ibùdó wọn ní ọba àwọn jẹ́ pé ọkàn wọn ò fi bẹ́ẹ̀ fà sí tí wọ́n ń gbá lọ́wọ́ nígbà wọ́n ń gbà díje òun pé ibi owó tí wọ́n promise wọn ni chairman airpeace lọ́bẹ̀ gọ́vnà central bank emefiele lọ́bẹ̀ ìwúrí ni wọ́n lọ ṣe fún wọn ìwúrí ìwúrí ni. Ah. Hmm. kò sí wàhálà ẹ jẹ́ àlọ́tajà. ajá balẹ̀ ajá balẹ̀ ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí i pé ọkọ̀ tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹ lé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ti di dandan fún gbogbo ajíwari yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí iléeṣẹ́ VIO àti motor licensing office tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbésẹ̀ yìí ló ń wáyé láti mú àdínkù bá ìjàmbá ọkọ̀ lójú pópó wa àti káwọn káwọn ọkọ̀ wa ó lè dángájíá àsìkò tí wá tún wà yìí kẹ́ bẹ̀rẹ̀ sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ dandan fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sìn gba èsì àyẹ̀wò yín ẹ̀rọ ayára bí àṣá kọ̀mpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rọ̀ lẹ́sìn san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ayélujára www.cvis.com ẹ sì lè pe zero seven zero three one eight two three nine five three nílé iṣẹ́ oycvis kẹ́ ẹ lọ láyọ̀ kẹ́ bọ̀ láyọ̀ ló jẹ wá lógún. ẹlẹ́sìn gbọdọ̀ngbò ni jésù tún ti máa ṣiṣẹ́ agbára ọlọ́run moses ọ̀làkọ́jọ́ fẹ́ ṣe ìyanu wọ́yà o. I know my Messiah coming látọjọ́ Wednesday twenty six bíi friday twenty eight january ni ọlọ́run yóò fi máa ṣiṣẹ́ agbára dásí ọ̀rọ̀ gbogbo aládùúwà fún ìgbẹ́dídé ìdáǹdè ìsọdí ńlá pẹ̀lú ìbújáde ògo látago mẹ́wàá lẹ́sìn mẹ́ta òru CAC agbára ọlọ́run ní gbani power house of peace district lè ṣe agbára ìtúsílẹ̀ fún ìgbẹ́dídé ojúkọ̀rọ̀jú ìtú ti máa ṣe pẹ̀lú ìfàmì òròyìn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè àtàwọn olórin ẹ̀mí tó máa pẹ̀lú assembly pastor pastor johnson ibrahim district pastor ṣiṣẹ́ ránṣẹ́ sọ́nà superintendent peace zone prophet moses ayọ̀lágójú máa wà ń bẹ̀ láti súre fún gbogbo ènìyàn tí ẹ̀ yóò sì máa fara lẹ́sẹ̀kẹsẹ̀ látọjọ́ wednesday twenty six the friday twenty eight january nínú ìjọ cac agbára ọlọ́run ní gbani power of peace district kìlómítà ten ìbàdàn alúpọ̀ ìwòta ẹlẹ́sìngológbó bus stop ọlọ́sẹ̀ ìbàdàn i know my messiah comment ẹ̀rí ìbàdí àdúrà yìí máa pọ̀ délé pàdí mi tó já e jù. wà ṣeré ọmọ ìyá mi. <laughs> Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. nǹkan ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí ẹ̀. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ̀ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò agbẹ́magbẹ́ ìbùkún tún ṣe tó tí ó sọ̀kalẹ̀. Suda mega praise twenty twenty two. Ó dẹ́. Tọdún yìí tún ti kò. Àpéjọpọ̀ kọrin sí Olúwa. Pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà. Àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians Nàìjíríà. Tọdún yìí tún máa gúnre kejì kẹyàtọ̀. Pẹ̀lú Dr. Yinka Ayéfẹ́lẹ́ mọ ẹni ọjà. Láàrin tẹ̀rí bá kọrin ṣe. Testimony jaga. Àjidara. Ìlàjà kìtùnì ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Dídè ní ọlá ọba. Yẹtùnì ààrẹ. Ẹ̀sà ìgbẹ́kẹ̀lé. Yẹmi ọlábísí. Adébólú twins. Yanni ológun ara. Gòkè bàjọ́ wa. Ṣẹ́gun Adéwọlé kòkòrò. Mike Abdul. Bísí Alábìyẹ. Bukola Kade Sewele Jésù. Bàbá Tómi Ṣe. Káyọ̀dé Oyè wọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkàdí ẹ̀ kàdákẹ́. Àwọn tó máa darí ètò darí gbẹ̀kẹ́ wa lọ́jọ́ yẹn ni wòlíì àgbà. MC Remote. Nepa Boy. Sita Gbẹdẹrù. Àti MC Akabala. Lọ́jọ́ yẹn. Reverend Kẹ́hìndé Alábí lolùgbàlejò àgbà. Judah Mega Praise twenty twenty two. Àpéjọpọ̀ olórin ẹ̀mí táwọn kọrin yìí sí olúwa. látàrí ọjọ́ ìbí dọ́kítà yìí ká yé fẹ́lẹ́ lọ́dọọdún. wọ́n ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n. january twenty one ọdún yìí ló máa wáyé o. emalete baptist church ní ọdún challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la gó mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa. yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. ní àkókò tí a bá yìí. bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire ìṣẹ́jú tó nǹkan mọ́ ọtí àfìdí eléyìí tó ìṣẹ́jú márùn péré ah, kò sì tún gbọ́dọ̀ ló tán. kọ̀sára téèyàn ò lè dá. ọ̀dà hmm. máa dáa. àwọn ìròyìn kan tó jẹ́ ti ìrọ̀lẹ́ ayé ẹ gbọ́ tó bá ní ọ̀sán níbi tí a gbọ́ pé wọ́n lọ rè ka ọba aláyé kan mọ́ ààfin tí wọ́n sì hmm. gbẹ̀mí kábíyèsí òun ní ìpínlẹ̀ hmm. Ògùn náà ni níjọba àbílẹ̀ Ewékorò ẹ rí gbọ́ tó bá di ní ọ̀sán àwọn ìròyìn ti ìrọ̀lẹ́ ayé àràǹtẹ́rì gbọ́nù. gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Delta James Ibori ṣe rántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe rántí ó ti lọ rèé yọjú sí Balógun tẹ́lẹ̀ fún ọ̀dọ́ agbébọn ẹkùn Niger Delta uh, government Ekpomopolo tí gbogbo ayé ń pè ní Tompolo <laughs> bẹ́ẹ̀ ni ibi etí omi kan ni wọ́n ti fìpàdé sí tí wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ wọ́n ní làwọn aráàlú tí òye ọ̀rọ̀ fẹ́ yé ìpàdé ní Tompolo ń gbé ni. Ah, ah, Tompolo àti ló tún ti dé àti Ibori bóyá kankan ó ń rúgbó bọ̀ twenty twenty three mm-hmm. hmm. ẹ wá wo ìròyìn kan bẹ ní ojú ìwé kẹtàlá Vanguard Obi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ó ní bàbá mú owó tó tó owó ká jù sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ó ní ìṣẹ́ àti òṣì àti àìlétò ààbò kò ní í dópin lórílẹ̀‐èdè nàìjíríà inú ìwé ìròyìn Vanguard ló kọ sí. lára àwọn ìròyìn èyí tí àbábọ̀ ń gbọ́ ṣùgbọ́n àsìkò tí ò fi bẹ́ẹ̀ tó nǹkan náà ni láti gbọ́ eléyìí níbi tí wọ́n ti ṣe àlàyé ọ̀ wípé ìṣe ni àwọn olóṣèlú wọ́n mọ̀ọ́mọ̀ sọ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà di ẹrú hmm. ẹnìkan tó jẹ́ olókoòwò ọ̀nàrẹ́bù bọ̀sùn ìbíkúnlé jíire ni ló sọ ọ́ ó ní ìsọwọ́sòṣèlú wa lórílẹ̀‐èdè nàìjíríà àtàwọn ẹgbẹ́ tá a kó jọ ìmúnilẹ́rú gbáà ó ní èròǹgbà wọn hmm. tí wọ́n bá dé. Hmm. ẹnìkan ló ń wọ́n step down o tí wọ́n bá ti ṣe national consensus tí gbogbo orílẹ̀‐èdè nàìjíríà bá gbà wípé láti ìlà oòrùn gúúsù ní kí wọ́n ti mú ọmọ oyè tí ó jẹ oyè ààrẹ òkúpẹ̀. òkúpẹ̀ ni ó ní à òun step down òun ò ní díje mọ́ àríyàn náà. wọ́n kọ̀ròyìn mọ́ńbé kan ní agbo ìdárayá pàápàá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù tí nàìjíríà kópa ńbẹ̀ ní Cameroon àmọ́ tá a ti wálé báyìí Okoye àti ewobi wọ́n ní wọ́n mọ̀ ń gba iṣẹ́ ìdúnmọ̀húrú mọ̀húrú mọ́ ni pé wọ́n ó ja okùn ẹ̀mí wọn death threat lọ́tún àtòsí látìgbà tí nàìjíríà ti wá sí ilé ìròyìn yẹn ń pé ẹ jẹ́ kí apáyà ọlọ́run o hmm. iṣẹ́ ìlú la rán wọn èèyàn yìí sì máa rìn kórí ó máa mì bẹ́ẹ̀ni iṣẹ́ tí wọ́n rán ikọ̀ bẹ́ẹ̀ni iṣẹ́ tí wọ́n rán ikọ̀ yìí sì ń papọ̀ torí lọ́jọ́ tí ní 1994 tí wọ́n gbé kọ́ọ̀bù wálé àrùn oníṣẹ́ kú sí wọn. irọ́ kí la bùn wọn kí la fún wọn. Atlanta 96 tí wọ́n gbé wálé àrùn oníṣẹ́ kú sí wọn o hmm. àti àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti gbé wálé fún ìdí èyí àdúrà ní ká fi máa ran ikọ̀ Super Eagles lọ́wọ́ fún àṣeyọrí àwọn ìdíje tí ń bọ̀ lọ́nà ní ọ̀bálẹ́jọ́ nú o. bẹ́ẹ̀ni di ní aago mọ́kànlá ẹ máa pàdé mi lórí dẹ́ndé ọ̀rọ̀ láàárọ̀ ti òní yìí èmi àti bọ̀dá mi kan dm ọ̀jẹ̀ǹde ah, ah. ìlàjọ à ah, lórí ètò à ń sọ̀rọ̀ nípa ẹni tó ti ṣubú tẹ ìran yorùbá ọmọ káàrọ̀ àjíire bí látàrí èdè wa tá à ń sọ lẹ́nu àṣà àti ìṣe ọmọ bíbí ilẹ̀ kóòtù àjíire bí ilẹ̀ hmm. mọ̀ gbọ́ nǹkan ti ṣubú tẹ àṣà wa o nǹkan sì ti ṣubú tẹ èdè tá à ń sọ lẹ́nu. ìsinmi ń gbẹ́rẹ́ ìpàkọ́ lákòótẹ́ ẹ̀yin ara hmm. ẹ̀yin tí ẹ jẹ́ onílé ẹgbẹ́ onílé lárinlọ́ọ̀dù lárinlẹ́ẹ̀dì hmm. ìsinmi ń gbẹ́rẹ́ ìpàkọ́ kan wá látọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kan lẹ́nu lọ́lọ́ yìí ni wọ́n ní ẹ máa mójú àwọn ẹ máa mójú àwọn tí ẹ fi ń ṣe ẹ̀ṣọ́ ọdẹ àdúgbò àwọn ọdẹ tẹ̀ ń gbà ládùúgbò hmm. ẹ mọ ẹ jẹ́ kí abẹ́rẹ́ wọn kọ́ mọ lókùndín ẹni tí ó bá sì ṣe atọ́nà mímú wọn wá fún yín ẹ rí i dájú wípé ẹ mọ̀ bí wọ́n ti ń bọ̀ ẹ mọ̀ bí omi wọ́n ti ń ṣàn án bọ̀ àbọ̀ ara ẹni làbò òlu ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mọ́júmọ́ ládùúgbò kan nílẹ̀ Ìbàdàn mọ́júmọ́ òní wọ́n ní ọ̀dẹ́sà fèrè pópópópópó.